إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أتوقف ولنقبة ọlọ́ba tí ó wo nínú àánú ẹ̀ tó sì wú bẹ́ẹ̀ tó fi ẹ̀sìn torí pé nínú alukur'an alkarim ọlọ́ba ní fàmẹ́ yorùdí láhu an yahdiya yashara sadrahu lil islam ọlọ́ba ní ẹnikẹ́ni tí ọlọ́ba bá fẹ́ fi mọ̀nà ẹni tí ọlọ́ba bá fẹ́ kí ó dààmú nílé ayé rẹ̀ tí ó bá fẹ́ kí ó dààmú ní kọ̀rọ̀ tó sì fẹ́ kẹ́ níjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ọlọ́ba ní yashara sadrahu lil islam òun sì payẹ́ ẹ̀mí ẹ̀ sí ẹ̀sìn Islam nínú ayé mi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ni afaman sharaha Allahu sadrahu lil Islam ọlọ́ọ̀bá ni gbogbo ẹnikẹ́ni tó ń bá ti ṣe ní mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ fa huwa ala nurin min ẹni báyìí ni ẹni tí ó máa rìn nínú ìmọ̀lẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ọba ẹni ẹni yóò máa lo ìsẹ̀mí ìmọ̀lẹ̀ tó bá jí yóò jí sínú ìmọ́lẹ̀ tó bá lẹ́lẹ́ yóò lẹ́lẹ́ sínú ìmọ́lẹ̀ adọ́pẹ́ fún ọlọ́run ọba wa ma kunna linahtadiya lawla an hadana Allah ọdún òṣèlú ṣe Islam ẹ̀ńtọ́lọ́mbà fẹ́ sànú oni man mùsùlùmí àbí ọlọ́run bá subhanahu kó mọ́sálá yìí wá ní orí islam gbogbo àtàbà tánà orí ẹ̀sìn ni kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kò jẹ́ ká tán lérí ẹ̀ lọ́jọ́ pé náà àdúrà tán nàbẹ̀ muhammad sallallahu alayhi wa sallam ti máa ń ṣe fún àwọn òkú mùsùlùmí òun náà ni pé allahumma man ahyaytahu minna fahayyihi ala islam wa man tawaffaytahu minna fatawaffahu ala iman ìwọ́n ọlọ́run ọba dùn gbà tábà máa bẹ̀ láyé má jẹ́ ká fi islam wọlé bákan náà tá a bá kú má jẹ́ kí imáni wa má jẹ́ kí ìsìlámù wa má jẹ́ kí ó sọnù ká tó kú kọ́lọ́ba subhanahu wa ta'ala abẹ́ kó má sàlàyé dàdúrà náà fún wa. atọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ kí a ti gẹ̀ fún anábìwa muhammad sallallahu alayhi wa sallam anábì tí ọlọ́mọba subhanahu wa ta'ala rán láti lè wá júwe islam láti júwe ọ̀nà àmọ̀ fún wa ìkẹ́ àti àánú ọlọ́mọba àtọ́lá rẹ̀ kó má sàlàyé máa bẹ̀ fún anábìwa muhammad àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àyínmá mina tàbíìn wa àtibáyé tàbíìn láwọn tí wọ́n ti lọ ṣáájú wa nínú ẹ̀sìn Islam tó jẹ́ pé àwọn iná ni àwọn òkọ́ ṣe gẹ́gẹ́ afáwà dẹ̀ ibn Taymiyyah alayhi rahmatullah ó ní man ataahu wa imana alima annahu la yakunu min al-mutaakhirin min إلا ما دون تحقيق السلف لا في العلم ولا في العمل وني أن تقول أبا فوني إيمان توسي نميمة يوم أبيكو سينك كتا في لباع ويني أناي تري أن الله أبا فوالا شيخوي انتا جوا وناني كما شهدوا فوا يقولون ربنا اكفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان أما صحابة نبوة محمد صلى الله عليه وسلم àwọn àtúbáwò àwọn tàbí àwọn ìkẹ́ àti àánú ọlọ́run ọba kọ́mọ́sá aláìmọ̀ bá wọn ojú ọ̀nà wọn kọ́lọ́run ọba kọ́mọ́ jẹ́ kí ayẹsẹ̀ ń bẹ̀ kó mú àwa náà kó mú wa dúró àlẹ́yìn eléyìí mo kí gbogbo ìjókòó pé a kú jókòó ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́ kọ́mọ́sá aláìgbà ìjókòó wa kọ́mọ́sá aláìgbà ní ìjọsìn fún wa látara bẹ́ẹ̀ mo tún kí gbogbo àwọn màṣáyéèkì tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ tọ́lọ́ba kọ́mọ́sọ́lá ìjẹ́ kí àríyìn pẹ́ lórí dáadáa alhamdulilayi alashak kò sí iyèméjì pé ojú ọ̀nà ni àwa alhamdulilayi wàláhi làwọn ẹ̀ṣẹ̀ tó bá tún dáwọ́ tipa wà lójú ọ̀nà nǹkan ṣe wàláhi ojú ọ̀nà làwà although àwọn perfect àwa ní tiwa àpé dojú ọ̀nà tá à ń tẹ̀lé pé gbogbo ẹni tó bá wà alal kitabi wa sunna ala fahmi salafi salih àjẹpẹ̀rọ ẹni bẹ́ẹ̀ yantami ila al-ma'sum ẹni tó bá fẹ́rẹ̀ ẹ̀tì sí sunna tó fẹ́rẹ̀ ẹ̀tì sí salafiya irú ẹni bẹ́ẹ̀ ẹni tó fẹ́rẹ̀ ẹ̀tì sí ẹni tí ọlọ́run bá ti là níbi àṣìṣe èyí tó ní bá ṣe pẹ̀lú alkiyama àtúnṣe tí ó lè da alkiyama èèyàn tó lè dàrú ọlọ́run ti là òun náà ni anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó tún ọtí fífẹ́ra ẹni tì sí ojú ọ̀nà yẹn àpọ́nlé ló yẹ kó jẹ́ àpọ́nlé náà sì ni torí ẹ̀ ló jẹ́ pé ẹni tí òun náà tí ó bá ti ń pèpè lójú ọ̀nà yẹn ẹni bẹ́ẹ̀ ẹni àpọ́nlé ni ọlọ́run bá subhanahu wa ta'ala kó má sálá dúró tì yín kò sí ṣe ká má ṣe dùn àwọn èyí yàn ń bẹ wọn súnmọ́ èyàn náà ń bẹ nínú àdìsí àbíyáfẹ́ gifari radiyallahu anhu hadith umar muslim ó ní wọ́n sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé inna ar-rajula la ya'malu al-'amala min al-khayr wa yahmadu an-nasu alayhi ó ní wa anabi sallallahu alayhi wa sallam ẹ̀rọ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń ọba tó ń ti bẹ́ẹ̀ náà àwọn èèyàn tó máa lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu anabi ni tilka ajilu bushral mu'min. arábìnrin kò sí yín tó burú ń bẹ nínú ẹ̀san tí ọlọ́run bá máa ń fún mùsùlùmí lélẹ̀ ayé ẹ̀san tọ́lọ̀ máa ń kájú fún mùsùlùmí òun náà nìyẹn. àbí ọlọ́run subhanahu wa ta'ala so kó má dùn yín ní ẹ̀san títí alkiyama náà a máa lù yín lọ́gọ̀ ẹnu náà ni má àkọ́lá ali sunnati wal jama'a mélòó ni wá tà ní lura wa lọ́gọ̀ ẹnu gẹ́bí kan náà àwọn àyínà sunna gẹ́bù ti sọ kọ́lọ́ kó má ṣàbàní dúró tì yín.

àdáwàtò ìlà sọ̀lá wà náhìú anfasad nǹkan tó bá da kápẹ́ra wa lákèésì sí nǹkan tó bá kù díẹ̀ káàtó kápẹ́ àkèésì ara wa ká lè jáwọ́ ń bẹ̀. sọ lábẹ́ nàṣíhà yẹn ni wọ́n sọ pé kí n bá wa sọ̀rọ̀ nípa ní tí wọ́n pe àkọlé rẹ̀ ní alìsíláàmù wàl àmàna tàbí màkánàtù àmàna ti fi islam. islam àti tá à ń pè ní àmàna tàbí ká pè ní ipò tí àmàna wà nínú ẹ̀sìn Islam tábàwò gbólóhùn àmàna gbólóhùn tí a bá sábà ní nítorí pé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ń bẹ tó jẹ́ pé ó ti di ara èdè nílẹ̀ Yorùbá mo máa ń sọ̀rọ̀ kan bí àwàdà àwọn nílẹ̀ Yorùbá. wọ́n ní òdùdú wọ́n ló wá láti bọ́ wọ́n ló wá láti má ta. mo ní kílèmù yẹn gan àwọn haúsá ló yẹ ká sọ pé bàbá ńlá àtàwọn gan wá láti má ta. nítorí pé nísìnyí lọ́dọ̀ lárúbáwá mẹ́wàá aṣáárà náà ni twenty kìíní ìṣòrón àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó bá rí bẹ́ẹ̀. ede tí wọ́n suma tún súnmọ́ dutu lárúbáwá ju ti yorùbá lọ. ṣùgbọ́n nílẹ̀ yorùbá àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ń bẹ wa tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ èdè lárúbáwá ni nínú rẹ̀ ó ní alukọ́dàrú ẹbí yorùbá ó sọ nísìnyí pé ni gbà ń kádàrá na tí wọn bá béèrè lọ́wọ́ bàbá àgbà nílẹ̀ yorùbá pé kí ni ń jẹ́ kádàrá ah, ọmọ tó ń béèrè tó o ma kádàrá náà ni tó ti di àrèdù látara ìjẹ́ mùsùlùmí àwọn tí wọ́n ti ṣáájú nílẹ̀ yorùbá nínú ọ̀rọ̀ yẹn ọ̀kan nínú ẹ̀ náà ni àmàna lágbájá yìí ó ní àmàna lágbájá yìí kò ní àmàna tẹ́ bá wo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jẹ́ pé ó ti dára èdè wa ni sòsùdá a lè gbàgbọ́ yẹ àti ká padà sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn elédè gangan tó tó a ti yá lò tó bá sọ pé àmánà ní nǹkan a ti mọ̀ wípé ó ní bá ṣe pẹ̀lú nǹkan kan tó ní bá ṣe pẹ̀lú ìfọkàntán tó ní bá ṣe pẹ̀lú dàfipamọ́ kí ni ìwòye Islam mẹ́ tó tó di pé a lọ síbẹ̀. anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà lónà nàbí iṣẹ́ wọ́n wá sadiqul masduq nǹkan tá a fẹ́ sọ nípa rẹ̀ yìí nǹkan tó jẹ́ pé ó lágbára púpọ̀ ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún àwọn sahaba nípa rẹ̀ bákan náà ó sọ fún wọn kí ni ó padà ibi nígbà tá ayé bá fẹ́ dojúrú ibi tí ayé ò ti bẹ̀rẹ̀ sí dojúrú òun náà ní pé nǹkan tá à ń pè ní àmánà yìí yóò kúrò ńlẹ̀. Hudhayfa ibn al-Yaman radiyallahu ta'ala anhu nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ mọ́ Muslim ó ní haddathana rasulillah sallallahu alayhi wa sallam hadithayn qad ra'aytu ahadahuma wa ana antazi'u al-akhar. wọ́n lànà bí muhammad sọ̀rọ̀ méjì fún wa ìkẹ́nu ẹ̀ tí wá sí mo ṣe mo ti rí kan ṣùgbọ́n mo wá retí ẹlẹ́ẹ̀kejì. wọ́n ní hadathana anabi sọ fún wa anna al-amanata nazalat fi jazri qulubi rijal ثم نزل القرآن فعلموا من القرآن وعلموا من السنة ولا نبي محمد صلى الله عليه وسلم أنا بصفواني فأمانة جمع بعض arábìsí àmọ́nà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ní bá pè ní àmọ́nà ara àdámọ́ ọmọnìyàn ni àdámọ́ ni yàní nazalat fi jaziri kulubi rijal aljazir yàní alasiri ìpìlẹ̀ ni àmọ́nà lára ọmọnìyàn tẹ́lẹ̀ wọ́n lánàá bí wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún wa báwọn pé nígbà kan rí gbogbo ayé ló fẹ́ ní àmánà ìyẹn jẹ́ yahudi o ìyẹn jẹ́ nasara o nítorí àrí kó jẹ́ àbá àmánà lọ́dọ̀ ẹ̀ ó ní òun rí eléyìí ó ní summa nazala al-Qur'an fa'alimu mina sunna fa'alimu mina al-Qur'an ó ní al-Qur'an wá bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ méjì àwọn èèyàn ti da tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀mí wọn ti da al-Qur'an wá ń sọ̀kalẹ̀ al-Qur'an tó wá ń pèpè lọ síbi nǹkan tó dáa ṣàgbé fàwọn nùrùn àlà nùrùn nùrùn àlà nùrùn ìmọ̀lẹ̀ ń bá ìmọ̀lẹ̀ ńlẹ̀ ni nature ti da tẹ́lẹ̀ alukur'an ó tún wá ń ṣe ìtọ́sọ́nà fáwọn èèyàn bákan náà sunna náà anabi tún fi kọ́ àwọn èèyàn lásán pé àwọn sàhábà anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀pọ̀ ní ààyè àwọn sàhábà ṣàgbé nísìnyí nature tó dáa yẹn ó wà pẹ̀lú àwọn alukur'an ní sọ̀kalẹ̀ sáàrin wọn wọ́n jọ súnà anábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n a sì fi ṣe awẹ́wà ó lànà ibi sọlẹ̀ àwọn ti rí lẹ́yìn ló fi jẹ́ pé ìgbà tí Hudhayfa ń sọ̀rọ̀ yẹn lọ ó làwọn àkókò kátó àrí tó jẹ́ pé èmi ò wọ́ọ̀rì yẹn tí mo fẹ́ bá da nǹkan pọ̀ ó jẹ́ mùsùlùmí ni ó jẹ́ kiri ni ẹ̀ torí kó jẹ́ màá bá da nǹkan pọ̀ nítorí pé ìpìlẹ̀ ti da ẹ̀ tó tún jẹ́ mùsùlùmí Qur'an àti sunna yóò ràn wọ́n lọ́wọ́ ni anabi sallallahu alayhi wa sallam anabi wa sọ nípa ìṣẹ̀lẹ̀ kejì tó ṣẹlẹ̀ ọlẹ́lẹ̀ kejì yẹn náà ni pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa sọ pé tó bá padà yá anabi ni àmọ́nù padà di nǹkan tó lè fi lórí yẹn ní nǹkan tá a fẹ́ sọ yìí lóbi jẹ́ pé sheikh wa al-albani inú silsilatul ahadith as-sahiha nínú ọ̀rọ̀ tí nínú àdéhùn tí wọ́n sọ pé lálàáfíà ń bẹ̀ òun náà ni gbólóhùn anábìwá muhammad sallallahu alayhi wa sallam tánà bí sọ pé inna awwala ma tafqiduna min dinikum al-amana wa akhiru as-sala. nǹkan àkọ́kọ́ tẹ́ pàdánù nínú ẹ̀sìn islam òun náà ni àmánà òun náà làmánà sótùmọ̀ sí àmánà yìí tó bá ti ń lọ inú mọ̀ sàfihàn pé islam yìí ti ń lọ. bákan náà nǹkan tẹ́ pàdánù gbẹ̀yìn òun náà ni òun tẹ́ bá wo ìrún sì wà láàrin wa ṣùgbọ́n kò sí àmánà láàrin wa mọ́. eléyìí fi hàn wá pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní. lọ́jọ́ bí Uzaifa ibn al-Yaman radiyallahu ta'ala anhu torí kò ń ṣàdísì yẹn gangan òun ni mo fẹ́ gbà lérò ó ní wàá mẹ́lì yẹ̀wò ó ní ṣùgbọ́n lè ní tèmi tó ń sọ̀rọ̀ yìí Uzaifa radiyallahu anhu ó ní fama kuntu ubayu minkum ìlà fúlànà wà fúlànà. ó ní ọ̀rọ̀ àmẹ́nẹ̀ lẹ́yìn tẹ́mi ń sọ̀rọ̀ yìí o láyé anábà muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn ní àmẹ́nà alukur'an ó tún wọn ṣe sunna tún wọn ṣe ó ní wa amẹ́lì yà ó ṣùgbọ́n lẹ́yìn yìí fama ubayi ominkum ìlà fúlànà wà fúlànà. kò sẹ́ni tí mo lè fọkàn tán nù yín kò sẹ́ni tí mo lè da nǹkan papọ̀ mọ́ pẹ̀lú nínú yín kò fẹ́ tí mo lè ṣe báyà fún láàrin yín tí ò bá ṣe ládájá àti ládájá. àwọn abèrè pé tó bá yẹ pé òde ìfẹ́ ibn al-Yaman radiyallahu ta'ala anhu tó bá yẹ kó bá ń sọ eléyìí lásìkò tó ń gbèdè sí ayé tó ń sọ eléyìí fún àwọn tabi'un àwọn àfẹ pé kí ló máa ṣẹlẹ̀ pẹ̀lú àsìkò wa ń bì ní pàǹtí à ń pè ní al ló jẹ́ pé kíkó nǹkan tá a fẹ́ sọ yìí lórí ilẹ̀ kíkó àmánà lórí ilẹ̀ ànábì nínú àwọn àmì tá a fi mọ̀ pé ìsẹ̀mí ilé ayé ó fẹ́ wá sópin. nínú àdìsí Abu Hurairah radiyallahu anhu àdìsí tí Ibn Majah tó dà wá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì ní inna bayna yaday sa'a sanawatun khadda'at. anábì ní kótó di kálkìyàmọ̀ tó tó bá kù sáàtà kálkìyàmọ̀ tó arábìnrin àwọn ọdún kan wà tó jẹ́ pé ìtànjẹ ni ó pọ̀ àwọn ọdún tó jẹ́ pé ẹ̀tàn ìní ó wà ń bẹ̀ anábì wọn ṣàlàyé kí ni ẹ̀tàn tí ó wà ń bẹ̀ anábì ni yusaddaqu fiha al-kadhib wa yukadhabu fiha as-sadiq wa yukhawwanu fiha al-amin wa yu'tamanu fiha al-kha'in nínú àdánwò tí ó máa ń ṣẹlẹ̀ nígbà yẹn òun náà ni pé ẹni tó jẹ́ pé òpùrọ́ ni àwọn yóò sì máa gbà lólódodo ẹni tó jẹ́ olódodo àwọn èèyàn máa fi jàǹbá wọn fi máa rò yẹn bákan náà ẹni tó jẹ́ ẹni tó ní àmánà àwọn èèyàn máa sọ pé oníjàǹbá ni ẹni tó sì tó oníjàǹbá àwọn èèyàn máa wá gbà ní alámánà ibi tí mo fẹ́ lò máa lò ṣáìdì nìyẹn wọn àbí wa Muhammad sallallahu alaihi wa sallam wọn sọ fún wa pé rọ́fùl àmánà kíkó àmánà tàbí sọ nípa rẹ̀ lérí ilẹ̀ yóò máa ṣàfihàn pé àlùkìyámà ojúṣe wa tàbí tá a gbọdọ̀ nílẹ̀ mi oníke bí idhnillahi ta'ala tá a bá ti máa ti ń jẹ́ àmánà nígbà táwọn ti sọ fún wa pé nínú nǹkan tá a kọ́ pàdánù nìyẹn tí ó máa ṣàfihàn pé ẹ̀sìn kò jókòó sórí ẹ̀mí àwọn èèyàn mọ́ máa gbìyànjú náà wà nínú àwọn tí sọ pé tí fẹ́ bá àwọn nǹkan pọ̀ lágbájá àti wà mẹ́ náà ká dàbí tánà fi sọ pé anáṣu ka ibèlè mi à pé àwọn èèyàn lẹ́ni wọ́n dàbí ràkúnmí ọgọ́rùn-ún látẹ̀jìdù sí yàrá ṣìlà téèyàn wà á nírì kankan tó ṣe é gbé lọ́rìn àjò ń bẹ̀ ṣe mọ̀ pé àdánwò ni káwọn fi bí gbogbo mọ́sálásí tó yẹ ká má rí ẹnìkan tó jẹ́ àmì eléyìí ó ń fi hàn wá pé nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ṣe pàtàkì ni a sì gbọ́dọ̀ gbìyànjú gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ẹni tó wà lójú súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé tá a tó ní àmì kò tí a tọ̀dọ̀ wa kò kúrò lórí ilẹ̀ ayé lọ́dọ̀ tí wa kí wàá ní jẹ́ al gẹ́gbẹ́ sọ fún èdè fal-amana tù gbólóhùn amana ẹ̀rpẹ̀ masdar ni àwọn afáwá wà ní kalẹ̀ láti di amuna ya'munu amuna ya'munu amanatan èyí tó ń túmọ̀ sí nínú èdè lábá tọmọdé amúnà ìyá àmọ̀nà àmànàtà wọ́n mú ọ̀rọ̀ yìí nínú máda àmànà nínú ìpìlẹ̀ èdè wọ́n ní tàdúlù àlàsùkúnù ìkọlù tàdúlù àlàsùkúnù ìkọlù. ibi tó ti yọ ọ̀rọ̀ yìí ó túmọ̀ sí pé kẹ́nìyàn balẹ̀ kẹ́nìyàn balẹ̀ ìbalẹ̀ ẹ̀mí yálà sáàyè kan àbí lórí nǹkan kan ìpìlẹ̀ kẹ́lìmà àmánà nìyẹn ó mọ̀ sí tán pè ní àmánà òní kí àyẹ̀yàn balẹ̀ kọ́kìyàn balẹ̀ lórí nǹkan kan àbí láàyè tí yàn wà. torí ẹ̀ ló dé pa anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ nù hadith Abi Hurayrah radiyallahu anhu hadith muttafaqun alayhi anabi ni wàllahi la yu'min wàllahi la yu'min wàllahi la yu'min. قيل من يا رسول الله قال من لا يأمن جاره بوائق أنا محمد صلى الله عليه وسلم إيراني بي كوكين شي onígbàgbọ́ òdodo ní tòótọ́ ìmánì rẹ̀ pé o so nafiu níbi nafiu kamal ni pé ìmánì ẹnìyẹn ìmánì tí ó pé ni islam ò wọ ẹnìyẹn lára tó anábìsọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pé ẹni bẹ́ẹ̀ kò nígbàgbọ́ o ẹni bẹ́ẹ̀ kò kí n sọ gbàgbé òdodo ẹni bẹ́ẹ̀ kò kí n sọ gbàgbé òdodo wọ́n ní wọ́n anábì ta ni anábì ni man la ya'man jaruhu bawa'iqa ó lẹ́nu tó jẹ́ pé àwọn tí wọ́n jọ ń gbé àwọn aládùúgbò wọn wọn ní fọkànbalẹ̀ ẹ̀mí wọn ò balẹ̀ lórí ìbàjẹ́ lórí àwọn aburú tó lè ti ọwọ́ ìṣẹ̀lẹ̀ lọ́ba fẹ́ jáde ńlé wọ́n sọ fún àwọn ẹ̀ má jáde ńlé ẹ̀ má lọ́ọ̀dọ̀ ńkú lágbájá o nítorí pé ẹnzì náà ni ẹ má jẹ́ ládájọ́ wọlé o nítorí pé aláfọ̀ọ́ra ẹ ti máa ń mú nǹkan ní nǹkan anabi sallallahu alaihi wasallam ni ẹ tó bá rí bẹ́ẹ̀ nínú àdúgbò anabi ni rẹ ni bẹ́ẹ̀ ẹ̀kọ́ tí Ọlọ́run bá ní kó wa kọ́ wa nílé ayé kò tí ì wọ ẹnìyẹn lára torí pé anabi ni innama bu'ithtu li utammima makarimal akhlaq ṣùgbọ́n lóòótọ́ mo fẹ́ lò bẹ́ẹ̀ òun náà ni man la ya'manu من لا يأمن جاره bawa'iqa ẹbí gbólóhùn yẹn gbólóhùn pé wọn lè fọkàn balẹ̀ sísìn bẹ́ẹ̀ lọ́dún bẹ́ẹ̀. ni mo sọ pé èyí tí wọ́n ń pè ní al-amana ó ní bá ṣe pẹ̀lú ìbàlẹ̀ àyà ìbàlẹ̀ ọkàn. afọ àgbà oní lọ́gà náà ibn manzur alayhi rahmatullah wọ́n ní al-amanatu aman bi ma'na. الأمانة والأمان بمعنى ونقول أمانة أتي أمان يتما كنا لما أنتم ون والأمانة ضد الخيانة والأمانة ضد الخيانة إذا تلقي أمانة هنا إذا كيجي إجنبا كما قلت أبو لا يامن جار بوائق بوائق إجنبا إذا كيجي أمانة الخيانة tí í ṣe jàǹbá ṣẹlẹ ó túmọ̀ sí pé ẹni tí ó jẹ́ oníjàǹbá ọkàn ní balẹ̀ ẹ ní fẹ́ fi ìyàwó ẹ ní fẹ́ fi tì í kódà bí àfa àbájá àfa lè kí ó kódà kó ní ìgbà táwọn èèyàn bá mà kó obìnrin ò séèbù lọ́dọ̀ rẹ̀ tọmọ bá lọ lé kí ọ̀pọ̀lọpọ̀ òbí tó bá kò sí ẹlòmíì tó tún kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kálukó ti àdó sẹ́nu mọ́ṣáláṣí mọ́ kó bá mi sílé kí ó bá fi ń parí kálukú máa dọ́ máa tiẹ̀. sótú wọn tó pé wọ́n ń fura pé ìyáàna ìjàmbá wà lọ́dọ̀ ẹni. àwọn sọ pé nǹkan tá a pè ní àmánà yìí kí ni ipò rẹ̀ nínú ẹ̀sùn Islam. tá a bá ti tú nǹkan nínú èdè á padà sínú ìfọ́síwẹ́wẹ́ tá a mọ̀ sí ìtìlá lọ́dọ̀ àwọn onímọ̀ àfọwọ́ àdáwọ́ ní tafsir al-Qurtubi alayhi wọ́n ní al ta'ummu jami'a wadha'ifi ddin wọ́n ní sáà pé ní àmánà o kámà nàárò ẹ̀ dáhùn sí ọ̀rọ̀ pé nìkan ṣe zìnà nìkan o ọ̀rọ̀ pé nìkan jẹ gbèsè kò san nìkan o wọ́n ní ta'ummu jami'a wadha'ifi ddin àmánà gbogbo nǹkan tó bá jẹ́ ojúṣe ẹ̀sìn ìní jẹ́ àmánà hmm. gbogbo tó bá jẹ́ ojúṣe ẹ̀sìn ìní àmánà ó túmọ̀ sí pé ní tá à ń ó ní pé àwọn ojúṣe tí Islam ń là bọ̀ wá lọ́rùn ẹni tí ò bá ti pé irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ò ní àmánà ni nínú Suratul Anfal ọlọ́ọ̀bá ni yá ayyuhal ladhina amanu la takhunu Allaha war rasul wa takhunu amanatikum wa antum ọlọ́ọ̀bá ni ìdàgbò dodo la takhunu Allaha war rasul ẹ má ọlọ́run ẹ má jẹ́ àbúrò jíṣẹ́ ọlọ́run ọba anábìrì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni wàtàhúnù amanatikum tó ti dẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ti jàǹbá àmàna Allahu akbar lásọ pé alukur'an òun náà ni ìpìlẹ̀ èdè sẹ́wọ̀n àwọn kan àwọn mustashirikun àtàwọn tá à láàrin àwa mùsùlùmí tá àwọn ní mùsùlùmí àwọn mọ̀gìrìbóònì lọ́gà nìkan làwọn ò dájúmọ́ lọ́gà nìkan wọn làwọn ò dájúmọ́ nígbà míì tábàtẹ̀ wàá rà fún alùsùnà tó pé pírọ́blẹ̀mù wọn náà àwọn alùsùnà náà ni tábàrà fún alùsùnà àbí asáfù lisan tó bá ṣàwọn ó tọ́ o òun náà nìyẹn náà ti jẹ́ gíyan òun náà kí ni wàhálà yín àwọn elédè gan jẹ́ kí ni wàhálà yẹ́sì alkhọ́tọ̀ wùlà yẹ́sìlá nínú ahad náà òdùdó atajẹ́tò lábẹ́lẹ́ àìlú nínú sìláà nínú ìdá tó lágbára jù lásìkò yìí láti ṣe dáwà òun náà ni silahu lugha wàláhi alazim ní pàtàkì jùlọ ṣébi gba àwọn onílé kí o bí dáa yìí tó gẹ́ ọ̀kan táwọn dájú mọ́ nìyẹn àfi kó jẹ́ kó gbogbo ọ̀dà tán bá fẹ́ dálẹ̀ náà àfi ká máa bá àyàn ń bẹ̀ tán bá bá ń bẹ̀ nǹkan tó jẹ́ nǹkan dáadáa yẹn wọ́n sì fi rátiràti tí wọ́n wọ́n sì fi bàjẹ́ lọ́dọ̀ àwọn aláìmọ̀kan ẹ wo báyìí Qur'an ṣe wa ẹ wo siyak ọlọ́ni yà ayú alladhina amanu ẹ̀yọ́ gbàdó òdodo la tahunu Allaha wa rasul ẹ má jàǹbá ọlọ́run ẹ má jàǹbá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. àwọn onímọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mufasirun ẹnu wọn kò ẹnu àwọn mufasirun kò ń pé ìjàǹbá ọlọ́run ìjàǹbá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun ni bitarkil ma'murat ìntọ́lọ́ba ní kẹ̀ẹ́ ṣe tẹ́ bá ti pàtì ẹ̀ bákan náà la takhunu Allah yaani bifi'li al-manhiyat wà birtikabil muharramat ẹ má jàǹbọ̀ ọlọ́run nípa kẹ́ẹ̀ṣe nǹkan tó lọ ní kẹ́ẹ̀ má ṣe bí zina bí kẹta tẹ́tẹ́ bí kẹjẹrìbá bẹ́ẹ̀ náà ìjàmbá ànágbà Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pípa súnà ànágbà Muhammad ti ọlọ́run tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run àti láta hùnù ó wá dé kìyànà wá síwájú ó wá ní wàtàkùnù àmánátìkùn tẹ́ ẹ bá ti ṣe báwọn ẹ ti jàǹbá àmánà ó túmọ̀ sí definition táwọn onílógà mú gangan níbo ni ìpìlẹ̀ rẹ̀ nínú alukur'an tóbi tọ́lọ̀ ọba pè ní ìdàkejì àmánà òun náà ní kí ni o alìkìyànà wọ́n ni wàtàkùnù àmánátìkùn wa antum ta'lamun ẹ wàá padà dẹ́n tó dé pé ẹ padà jàǹbá àmánà. tẹ̀gbé kí ni na yẹn iyyaka na'budu wa iyyaka nasta'in alastu bi rabbikum qalu ṣe shahidina kátó wá sílé ayé láti jẹ́rìí pé ọlọ́ọ̀bá nìkan là á mọ̀ sí ọlọ́ọ̀ni àti jẹ́rìí pé òun nìkan là dọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ nìkan là tẹ̀lé ọlọ́ọ̀bá ni tẹ́ ẹ bá ti yapọ̀ ọlọ́run tẹ́ yapọ̀ ànábì ẹ ti jàǹbá àmánà yẹn wa antum ta'lamun ẹ̀yin ni. eléyìí ló lágbára jù nínú jàǹbá torí ẹni ìmáàmù Qurtubi alayhi rahmatullah ló sọ pé wal amanatu ta'ummu jami'a wadha'ifi ddin gbogbo tó bá ti jẹ́ ìlànà ẹ̀sìn àmánà ni ó mọ̀ fi kákìrún kádàwẹ̀ kákìrún ní ìbámu súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni masalan for example nísìnyí sunna anabiwa muhammad sallallahu alaihi wa sallam òní ká káwọ́ sí àyà lórí nǹkan eléyìí láti ṣe sọ káàna nasu yumarun wọn máa ń pa àwọn èèyàn láṣẹ lẹ́yìn anabiwa muhammad sallallahu alaihi wa sallam láti máa ṣe bẹ́ẹ̀ imam malik náà òun náà mú àdìsí wa inú mọ́tò tó sọ pé àyà la máa ń káwọ́ sí tẹ́ni tó bá ní malik lòun kódà òun ò ní káwọ́ mọ́ àyà ní tòun mi sọ di tí fi káwọ́ sá tó fi káwọ́ lẹ̀ àbí kíní kan ṣùgbọ́n níta bèrè ní sílẹ̀ seba nabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ní sọlù kama so nísìnyí ẹni tó ń sọ fún pé anabi máa ń káwọ́ máyà lórí ọ̀run tó bá dáwọ́ tiẹ̀ ńlẹ̀ olùjàmbá àmàna ni tóbi wàtàkùnù àmànàtìkùn dídàmbá àmàna ni pé pípa ìkàntì nínú àwọn wàzọ ìfòdì bó ṣe rí kárò pé ó kéré ma pípa ti ìjàmbá àmàna ni ẹni tó bá ń gbọn rẹ lọ́nà kan ìjàmbá àmàna ni nítorí pé anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni wafiru lihya ọ̀fun lihya anabi sallallahu alaihi wa sallam anabi ni irun gan yín ẹ̀sìn ilẹ̀ ẹni tó ń wá fáwọn gan tí ò nírun gan ó ti jàǹbá àmàna sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam mo tó fún yàn ní bànújẹ́ kí wọ́n sọ fún yàn yìí pé iṣẹ́ tó fẹ́ gbà yìí o májẹ̀mú rẹ̀ ni pé ó farun gbọ̀n rẹ̀ ni nítorí iṣẹ́ tó fẹ́ gbà ó yẹ kó ba mùsùlùmí lẹ́mìí jẹ́ pé ah subhanallah mi wàá ní níròyìn kan nínú ròyìn anábìwá muhammad sallallahu alayhi wa sallam kò sí gbogbo tíra tó ròyìn anábìwá muhammad sallallahu alayhi wa sallam tán bá fẹ́ ròyìn ẹ̀ wọ́n ròyìn ẹ̀ pé kásù lẹ́hìá wàkánà kásà lẹ́hìá anábìwá sallallahu alayhi wa sallam irùngbọ̀n rẹ̀ pọ̀ jàǹtìrẹrẹ irú ròyìn náà ni abubakar ní irú yẹn náà ni Umar ni ni Usman náà ni so bẹ́ẹ̀ nìkan bá wà kúrò àìní mùsùlùmí tí ò bá nírun dàn tí èsì ti pé níwọ̀n àbá tọ́lọ̀ ń fún tó bá mú kúrò ń bẹ̀ tágbọ̀n rẹ̀ wá ń dẹ́bi tóbìnrin lọ́nà kan ìjàmbá àmàna ni wàtàkùnù àmàna tí kò tún ta àdàmọ̀ eléyìí gbogbo tí ń jẹ́ wàzọ́ ìfòdí òun náà ni al lọ́jọ́ pé al-amanatu kullu ma ftarada Allahu ta'ala ala al-ibad kasalat kasalat wa zaka wa siyam wa ada'i dayn gbogbo nǹkan tó lọ́wọ́ bá bá gbé kalẹ̀ nílànà pé ká tẹ̀lé ní Islam òun náà ni amana òun ni amana amana tá à ń sọ nípa rẹ̀ yìí amana yìí ṣe sí kan ni tó jẹ́ pé tó bá wà nínú ẹ̀mí. Eh, yóò jẹ́ kí ẹni tó ní ìṣesí yìí yóò jẹ́ kí àwọn nǹkan mẹ́ta yóò jẹ́ kó pé sára rẹ̀ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn iná ní kíkà pé ní anasirul amana kí làwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ òun náà ní ifatul mar amma laysa lahu bihaqqin òun náà ní pé ọmọ nìyà kókó ẹ̀mí ẹ̀ níjànú kókó ara ẹ̀ àtẹ̀mí ẹ̀ kókó níjànú láti mójú kúrò níbi nǹkan tí ò bá lẹ́tọ̀ọ́ lérí ẹ̀. nǹkan tí yóò lẹ́tọ̀ọ́ lérí ẹ̀ kíkó ẹ̀mí èèyàn níjànú láti má débẹ̀ nínú ọ̀pákùtẹ̀lẹ̀ ntí àmàna tó dálé lérí ni. eléyìí ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. mọ́sálá tóbìnrin kan bá ń kọjá lọ́n títì kí láti tọ́lọ̀ bá kọ́ ánú alukóránù kẹrin wà kó lil الله yaghuddu min absari ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wà nábì sọ fáwọn mùmìnì kan rè ojú wọn lẹ. obìnrin tó ń lọ ní títì sọmi èèyàn lẹ́tọ̀ọ́ wíwò sí shar'an nínú ìlànà tọ́lọ́wọ́n bá so wíwò obìnrin yẹn ní àìní ìfà ni ó fà á sọgbẹ ìfà òun náà ni kápù naf alil muharramat òun náà ni kéèyàn lè kéèyàn lè pinnu kéèyàn bá ẹ̀mí ẹ̀ kó sẹ́lẹ̀ mẹ́ẹ̀mí ẹ̀ lórí nǹkan tó náà bá ṣe léwu kẹ́mi yẹn má lè jáde kúrò níbi ìfẹ́ tọ́lọ́hún àti lànà tánàbà Muhammad sallallahu alayhi wa sallam so àmàna òun náà ni pé nǹkan tẹ́yìn ò lẹ́tọ̀ọ́ sí kí a má fọwọ́ kan alẹ́ ìfà ìnìkan àkọ́kọ́ nínú àwọn ọ̀fàkùtẹ̀lẹ̀ àmàna owó tí òkè ń sowó èèyàn kéèyàn máa mú nǹkan tí ò lẹ́tọ̀ọ́ sí yàn kéèyàn máa pè mára ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni tàdíyàtul amin ma yajibu alayhi min haqqin li ghayri ẹni tó jẹ́ alámàánà ẹ̀tọ́ tó ẹ̀tọ́ ẹlòmíì tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ yóò rí kó dọ̀dọ̀ ẹlẹ́tọ̀ọ́ yẹn tẹ́ bá wà àwùjọ wa àmàna ni ò àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó ń bẹ lọ́dún èèyàn tó jẹ́ ẹ̀tọ́ ẹlòmíì èyí tó jẹ́ kó wà lọ́dún èèyàn òun náà ni àìní àmàna ẹni tó bá jẹ́ ẹni tó jẹ́ àmì èèyàn tó bá ti jẹ́ pé ó bá ti sọ́ra rẹ̀ níbi nǹkan tó náà bá ṣe lé ìwọ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó ń bẹ lọ́dọ̀ ẹ̀ yóò dà pàtó fún ẹlẹ́tọ̀ọ́ kẹ́mi tọ́lọ̀ bá subhanahu fún wọn al-Qur'an ọlọ́ba ní inna Allaha ya'murukum an tu'addu al-amanat ila ahliha ọlọ́ọ̀bá pààyàn láṣẹ tó gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kẹ lọ dá padà fún wọn. bákan náà nǹkan pàtàkì ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ ń tàn pé ní àmánà tá a máa rí ìròyìn rẹ̀ lára ń tàpé ní àníyàn ẹni tó ti fọkàn tán náà wọn náà ni al-ihtimam bi hifzi ma stu'mina alayhi nǹkan tó ń bá fi sọ́ọ̀yàn tán bá fi nǹkan sọ àyàn èyí ó bójútó nǹkan rẹ̀ kò ní jẹ́ kó rà rẹ̀ sábà wà àwùjọ wa lénìí ẹ rí i pé àwọn ọ̀nà tí àmàna tó fi gbà ń rà rẹ̀ ọ̀nà tó pọ̀ ni ó túmọ̀ sí tí wọ́n bá jẹ́ tí wọ́n bá jẹ́ olùkọ́ olùkọ́ ni ó pírọ̀tì mẹ́fà lọ́yẹ̀ kó kọ́ lójúmọ́ tó ń dúró rẹ̀ tí a bá kọ́ pírọ̀sì mẹ́rin ẹni ò ní àmánà láìsí pé bóyá bá ní dọ̀rúrà kan tó bí àwọn tí wọ́n jẹ́ àwọn tán níṣẹ́ wọ́n wá máa máa yááfi rẹ̀ torí nǹkan tí wọ́n fi sọ ẹni ò sáfì ní àmánà ni bẹ́ẹ̀ náà ọkọ ìyàwó sáfì ìyàwó sí lọ́dọ̀ kò sí bí àṣírí máa di obìnrin tó ń lé wọn tẹ́ bá fẹ́ lọ tẹ́ bá fẹ́ lọ béèrè àwọn obìnrin tẹ́ bá fẹ́ tẹ bá fẹ́ fẹ́ wọn tí yàn bá délé wọn èyí tí wọ́n máa sọ náà ní pé ìyé jọmọ wa o kódà kó jẹ́ pé wọn kì í gẹ́ǹjẹ̀ mẹ́ta pé ń bẹ̀ ìyé jọmọ wa náà ní inṣàlá inṣàlá yóò ní dẹ tó bá ti délé rẹ tí yàrá ti jẹ́ èyí ní àmọ́ ẹ̀yẹ. so mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìlà ìní ó pa làmánà papọ̀ sí alákọ̀ọ́kọ́ òun náà ni ẹni tó bá jẹ́ àníyàn ẹni tá a lè fọkàn tán nǹkan tí kì í bá ṣe fẹ́ kò ní débẹ̀ nǹkan tí ò lẹ́tọ̀ọ́ sí kò ní débẹ̀. ẹlẹ́ẹ̀kejì ẹ̀tọ́ ẹlòmíì tó wà lọ́wọ́ ẹ̀ yóò rí i pé kò dàpọ̀ mọ́ ti kọ̀ yóò fún ẹlẹ́tọ̀ yóò fún ẹlẹ́tọ̀ ẹlẹ́ẹ̀kẹta tá a bá wá fi nǹkan sọ nǹkan yóò nira rẹ̀ eléyìí ó ní ànásìrò àmọ́nà mẹ́tẹ̀ẹ̀ta sẹ́ni mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀dẹ́gà sọ́kàn tó bí gbogbo àwọn nǹkan míì tá a padà mọ́ mẹ́lẹ́ lórí nínú ọ̀rọ̀ ẹ pé abẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni wọ́n bọ́ sí tọ́lọ́sí lágbádá ẹ̀kọ́ ní àmàlà nísìnyí ẹni tó lọ jẹ rìbá nígbà tó fi mọ̀mọ́ Qurtubi alayhi rahmatullah ó ní nǹkan pẹ̀lú àmàlà ó ní ta'ummu jami'a wadha'if ad-din gbogbo òfin ẹ̀sìn gbogbo nǹkan tí ẹ̀sìn tó là kalẹ̀ fún wa lábẹ́ àmàlà ní gbogbo ẹ̀kọ́ ẹni tó lọ jẹ rìbá tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala sọ pé ká jìnnà sí rìbá tọ́lọ̀ ọba ní ká jìnnà sí ẹni tó jẹ́ kò ní àmánà nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́tọ́ pé ìtọ́lọ̀ ọba gbé kalẹ̀ ọlọ́run ní kó má débi rìbá àgbékalẹ̀ ọlọ́run ni sísúnmọ́ yẹn àìní ìfà àìlè kóra ẹni níjàánu níbi nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ ìní ó sún ẹ̀sán jàrìbá jàrìbá bẹ́ẹ̀ náà lẹ́yìn tó ṣe zina ẹn tó ṣe zìnà ní àìní ìfà ló mú ṣe kò lè kó nípa nǹkan tí ọlọ́ba ní kó má débẹ̀ ọlọ́sàn ní ká má débẹ̀ eléyìí ni mo kò sí nǹkan tá a fẹ́ sọ tí ò ní bọ́ sábẹ́ mẹ́tẹ̀ẹ̀ta náà ẹni tó ń ẹ̀ tó ẹ̀ láì nídìí tó bá láì nídìí kankan irú ẹni bẹ́ẹ̀ àmánà náà níbo ló ti òun náà ni al-ihtimam bima stu'mina alayh nǹkan tó sọ pé má bàa mójútó kò mójútó nǹkan yẹn mo ṣe tó àti mo ṣe rẹ. ẹni tó dá sùkúl kalẹ̀ tó ní insha Allah àràbíyà tó wọ́n máa sọ ń bí fúsà ni ẹni tó ní wọ́n máa sọ àràbíyà fúsà òun gan òkúkọ́ gbọ́ fúsà náà o ṣé kò ti mọ̀ pé òun jàǹbá àmúnà bẹ̀rù sókè yẹn gbé nǹkan kalẹ̀ káàrò pé àwọn òbí àwọn ọmọ ta fún ló jẹ́ pé àwọn òbí àwọn ọmọ ta fún bá ṣe yìí wọn ò fún wọn tá à ń kọ́ ẹlòmíín bẹ àkọ́sórí nìkan náà máa fa àwọn ọmọ àwọn kan tó jẹ mọ́ ìpìlẹ̀ nǹkan tó yẹ káwọn ọmọ mà àwọn ọmọ mi mà ń ṣẹlẹ̀ ń sùn ń ṣẹlẹ̀ ń lè ó jẹ́ pé ẹlòmíín kan bá kàn dé lẹ́yìn ọdún bíi márùn-ún mẹ́fà nílé tó orin nìkan wọn mọ̀ kan mo ń bẹ nìkan lẹ́nu dọ́mẹ́ta ẹni pé ah ṣe Sheikh Habib afa ńlá ni a ah, yóò dá fún Sheikh Habib ẹni ẹbí parí sànàwíyà wọn á ní àfa kí ni ìtumọ̀ ìtazàrọ̀ ẹ tuma bí tuma fẹ́ gbẹ mẹ ah, kí ni ìtumọ̀ ìtazàrọ̀ ó ní ókè ìtazàrọ̀ àbí ìtasàrọ̀ àmì ìtazàrọ̀ ni àbúkà ó máa fẹ́ lò fún sẹ́mi nìkan ó wá ń dààmú ọ̀pọ̀lọpọ̀ káfíìn ó wá ń dààmú ayé nígbà tó yá ọlọ́run bá a ṣe kí ní ẹ̀ka fẹ́ wá ni. wọ́n á ní sọ ọlọ́run ti ẹ̀dá yẹn ṣe bó dẹ̀ gbé ẹ̀yìn bẹ̀rẹ̀ lò tó fifteen twenty years <laughs> kí ẹ tó mọ ìtazàrọ̀ kí ló dá sheikh abibu mọ̀ tún mọ ìtazàrọ̀ ńlá. wọ́n ní kò mọ ìtazàrọ̀ ní ẹ̀ná kò sí náà ó túnbọ̀ sí pé lórí ìtazàrọ̀ ẹ̀yìn lórí ju sheikh abibu. nígbà tó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan sani kan rán nǹkan mi náà rán so jíjà bá àmàna òun náà nìkan náà bá fi sọ yẹn kéèyàn má ṣe kéèyàn má mójú tó lànàgbà muhammad sallallahu alayhi wa sallam ló sọ pé wà iná allah ta'ala ìdàsóòdì àṣẹ ìdàsóòdì àṣẹ hafidọ̀ ọ̀hún kò sí nǹkan tí a fi sọ ọlọ́run ọba tí ọlọ́run ọba mi sọ bẹ́ẹ̀ náà lànàgbà muhammad sallallahu alayhi wa sallam so dẹ̀yìn tó bá jẹ́ mùsùlùmí òun náà gbọ́dọ̀ mú nínú ìròyìn yìí àwọn nǹkan tó lọ́ba ní ká sọ Half ala salawat ọlọ́run ní ẹ̀sọ́ ọ̀hún ní ẹ̀sọ́ ẹ̀dọ́ ọlọ́run ní hafizu ala salawat ẹ̀sọ́ ìrun ní èèyàn ń bọ̀ ní mọ́ṣáláṣí nígbà tó ń bọ̀ ní mọ́ṣáláṣí gbogbo nǹkan tí ó di lọ́wọ́ nílé ayé náà kó dání ó mú ọmọ ọdụmiji náfìlà ní í ṣe lọ́wọ́ gán gán gán gán gán ọmọ náà tó ń fa ó sọ ìrún yẹn bọ́lá ń ṣe ní kò sọ. tó gbogbo nǹkan tí ọlọ́run bá wá gbé kalẹ̀ fún wa ní mójú tó bá tó bó ṣe ẹni tá ń pè ní àmánà mẹ́tẹ̀ẹ̀ta yẹn á fi sọ́kàn. àlèsìnà ká ní àkólé kan nǹkan tí wọ́n fi sí nǹkan àwọn. látòrí ọmọ ìyàwó dé gbogbo nǹkan táwa náà ti aṣèkínni ò tá à ń ta wọlé ẹni tó ń pè ní kọ̀ǹtráktọ̀ ẹ̀ bá mójútó pọ́jẹ́tì yìí mo fìdí pọ́jẹ́tì lẹ̀ mo wá fọ ọmọ nǹkan tó jẹ́ ọmọ àkọsẹ́ bẹ̀ tó o sọ fọ ọmọ àkọsẹ́ ló fi bẹ̀. torí pé àìní àmọ́ ẹ̀nà ẹ̀ kò sí títí òde ẹ̀rọ sọ wá wà ní ah, ẹ má bínú sars ẹ má bínú sars báwo nǹkan tó fi sọ ẹ̀ kò sọ eléyìí nínú ntí ń jẹ́ ìpìlẹ̀ àmọ́nà ẹ̀sìn. ló jẹ́ pé àwọn anábì ọlọ́run ọba àlẹ́ ìmọ̀sọ̀rọ̀ àtọ̀sọ̀tà gbogbo wọn pátá alámọ̀nà ni wọn kò gbọdọ̀ má rí bẹ́ẹ̀. lọ́dọ̀ pé iṣẹ́ tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala gbé lé wọn lọ́wọ́ iṣẹ́ àmọ́nà yìí. ìgbọdọ̀ sí jàǹbá bí ti wulẹ̀ kó ma. tábà wo inú suratu Shu'ara. ẹ rí pé ọlọ́run ọba subhanahu wa sọ fún wa nípa tán bá dé ọ̀dọ̀ àwọn tán bá fẹ́ jíṣẹ́ ọlọ́run ọba kí náà fáwọn àlèhùn máa wọn inni lakum rasulun amin inni lakum rasulun amin òjíṣẹ́ tó ṣe fọkàntán ni mí. mi ní ṣèjàmbá nǹkan tó lọ́wọ́ bá ní kí n sọ fún yín mi ní yọkú ń bẹ́ẹ̀ mi sì ní dínkù ń bẹ́ẹ̀ mi ò sì ní ṣàfikún ẹ̀. bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam anabi wa aminu ni ẹni tó jẹ́ ẹni tí gbogbo ayé fọkànbalẹ̀ sọ́dọ̀ ẹni sallallahu alayhi wa sallam jibril tó sọ alukurani kalẹ̀ fanabi wa muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú yọ̀ǹda ọlọ́run jibril náà ni aminu ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí wa ayé ẹni sòtò bá rí bẹ́ẹ̀ ó tún àti gbogbo tó rọ kiri ká àwa mùsùlùmí nǹkan tó ní bá ṣe pẹ̀lú àmọ́ ẹ̀ ọ̀kì ìgbà táwọn onímọ̀ máa ń sọ yìí pé tàhírù bayan an waqtil haja pé nǹkan tó yẹ ká ṣàlàyé lé lérí dákẹ́ lérí ẹ̀ lásìkò tálàyé yẹn tó yẹ kí àlàyé yẹn wá pé ànábì ò ní ṣe láéláé kí ló fà á nítorí pé wúwà àmín kò ní jàǹbá ọ̀rọ̀ kò ní fi ju ẹnìkan kò ní bàbá rẹ nìkan nǹkan tí ọ̀rọ̀ wà lórí ẹ̀ kánàbí pépé aminu ni ìyẹn ló dáyàwó aisha radiyallahu anha àlójú tó sọ pé man haddathakum anna muhammadan sallallahu alayhi wa sallam katama shay'an mimma umira bitablighi faqad a'zama ala allahi al-firya. ó ní ẹni tó bá sọ pé anagba muhammad fi kankan pamọ́ nínú rìsálà nínú tọ́lọ̀ bá ní kó ti jíṣẹ́ fún wa nílé ayé onírú ẹni bẹ́ẹ̀ kìí sànábì gan ló tàbùkù kó tó tàbùkù ànábì nítorí pé lọ́ba sọ́nà pípẹ́ báyìí ní àwọn ìṣẹ̀lẹ̀ yìí ni nǹkan tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi ránṣẹ́ sí ọ nǹkan tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún ṣàlàyé gbogbo ẹ̀. àhábi tí wọ́n sì allahumma albalad ìwọ ọlọ́wọ́ bá ṣe mo ṣe bẹ́ẹ̀ tó ọlọ́wọ́ bá fi kọ́ńfà mo kó ṣe bẹ́ẹ̀. tó tó bá rí bẹ́ẹ̀ adébànàgbà muhammad sallallahu sọ pé muhammad ilyas ó wá lóra ànábì ànábì sọ pé wakilu ka bi amali awo nabasu ka ala amali azan sẹkan iṣẹ wo ẹ tuma pẹsẹ yẹn o lè jẹ iṣẹ tànàbí wa sallallahu alaihi wa sallam so tàbáwọn táwọn náà ń sọ yìí pé àsàlátù kan ìgbà tó dé pé ìgbà tí ó fẹ́ gbà tí ṣéfù àwọn ìgbà tó fẹ́ gbà wá anábì sọ pé nǹkan yìí mi ò fún abubakar mi ò fún omar mi ò fún usman ó wà nínú tíra àwọn onítìjáni abẹ ẹ tuma pé ara irú eléyìí kíná nítorí fi ròyìn anagba muhammad yẹn kò lè jẹ́ tanagba muhammad sallallahu alayhi wa alihi wa sallam. so almuhim wọn náà ní pé ntí à ń pè ní amana nǹkan tó rọ kiri ká ẹ̀sìn wa ni alukur'an wa ẹni tó sọ̀ka ẹni tó mú wá fún anagba muhammad sallallahu alayhi wa sallam aminu ni àbí aruhul amin nazala bi ruhul amin anabi tí wọ́n fún tani ànábì àmín tó ẹni tó bá jẹ́ mùsùlùmí tó bá yẹ pé kò bá ní àmánà ẹgbẹ́ kò ní jẹ́ mùsùlùmí òdodo ẹni mo sọ pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí àmánà kó sínú ẹ̀ ká máa fi sọ́kàn ẹgbẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká wo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ànábì Muhammad sallallahu alaihi wasallam nǹkan tí o mà sanabi kílẹ̀ mú kó o mà torí pé ìfà nìyẹn gbàtà náà bí débi kan níbi ṣíṣe kan ọmọbìnrin kan tó ti ń sọ̀rọ̀ lọ́nbẹ̀ tó ń dáhùn yẹn lára yá ó ní wá ní wàfíìnà nàbí yọ̀n ìyá àlàmú máa fi gbọ̀dọ̀ yẹn. ànábì kan tó wà láàrin wa tó máa tó ṣẹlẹ̀ lọ́la ànábì ní láàyè àlàmú máa fi gbọ̀dọ̀ illa Allah kò sẹ́ni tó máa tó ṣẹlẹ̀ lọ́la lẹ́yìn ọlọ́run lọ subhanahu wa ta'ala nìkan. àwọn kan sì ní torí pé wọ́n fẹ́ gbà pé àwọn wàlíyù àwọn wọ́n fẹ́ gbé ìmọ̀ kọ̀kọ̀ wọ́n fẹ́ gbé sí inú agbádá àtàlìkí ń bá wọn wọn kò kó wá gbé sára ànábì náà tó bí ẹni tó ń bí dàbá fẹ́ pass wọ́n sọ pé tí o bá pass through ànábì kí ò ní kò ní wọlé so ànábì declare ilé wọn ni ah, ànábì ṣe tàwádùn ni rárá o ọ̀rọ̀ tàwádùn débi rìsálà ok tọ́bẹ̀ ẹ̀kọ́ ànábì ṣe tàwádùn lábẹ́ tàwádùn ànábì sọlá ń sọ pé inni akhshakum lillah wa atqakum lah wa ahfazkum li hududi fẹ́kẹ̀sì tẹ́síyà nítorí ọba ara lòún máa ń sọ anábì ní ẹ̀yìn lè páyọ̀ ọlọ́ọ̀ba tó mi ẹ̀yìn lè sun lọ́ọ̀n tó mi ẹnu àná ẹnu àlá ọlọ́ọ̀n èmi ni mo mọ̀ jù nígbà tí ìmọ̀ kọ̀kọ̀ nígbà tí òkè ń ṣe tiẹ̀ kí ló sọ ọ ní láàyè àlàmú máa fi gọ́dí ìlọ́lọ́ tóbi ó gbọdọ̀ kún fún mutal quran sọ wàlẹ̀ kún tó àlàmú làwọ̀ ìbàlẹ̀ sàkísàrù tó ní ẹ̀kọ́yé fọmọ masani. sọ níwọ̀n bẹ́ẹ̀ tọ́lọ́mọdé fi hàn pé òkè kò kàn fi jíṣẹ́ ìlọ́lọ́wọ́ kàn fi hàn ṣùgbọ́n ima kọ̀kọ̀ rárá ẹ̀rí pé ìgbà tó náà bí reject doyin kó o mọ kọ̀kọ̀ kí ló ṣe yẹn àdáwòl àmàna ó ṣe ifá pé kí ní ìmú ìmọ̀ tẹ́bá wo àwọn oníbìdí àríbi títí tí àwọn àtọkọ máa ń bẹ̀rẹ̀ òun náà nígbà tí wọ́n bá lẹ̀ nǹkan tí wọ́n àjẹ́ mọ́ wọn àwọn àdàkọ̀. ibẹ̀ wá ní sísúnmọ̀ tó máa tọ́yì ẹ padà síbi kókó ẹlẹ́ẹ̀kejì kókó ẹlẹ́ẹ̀kejì lábẹ́ àmàna yẹn àfẹ́rẹ́ àlẹ́ àyífà àbí abẹ́ àmánà yẹn òun náà ni pé nǹkan tí wọ́n wá fi sọ ẹni tó ń pè ní amin kó máa mójútó kó máa jẹ́ kí nǹkan kan ṣe. arábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ṣe bẹ́ẹ̀ àbí ó ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tó lè kọdí rìfàlà arábì sallallahu alayhi wa sallam arábì òdì nǹkan tó lè kọdí tawhid nǹkan tó lè kọdí tọ́lọ́wọ́ba arábì òdì náà rẹ̀ bẹ́ẹ̀ náà wá ní tó jẹ́ ojúṣe lórí àrẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam arábìnrin máa ṣe ó sì ń dé ẹ̀tọ́ àwọn èèyàn ó ń gbé fún wọn. eléyìí ó fi hàn pé òjíṣẹ́ wa táǹtẹ̀lì sallallahu alaihi wa sallam kò ní àmánà ni. gẹ́gbà yìí sọ àwọn bó wá ní àmánà ká sí ní bí àwọn onímọ̀ gẹ́gẹ́ wọn ṣàlàyé èyí tó lágbára jùlọ gẹ́gẹ́ ìta sọ òun náà ni ètò oníbàṣe pẹ̀lú àwọn ojúṣe ẹ̀sìn àwọn ojúṣe ẹ̀sìn wa èyí tó bẹ̀rẹ̀ láti ní àtàwọ̀ṣe ìgbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ká gbà á lẹ́yọ̀ kan ká sì má lẹ́yọ̀ kan kó sì hàn nínú sọ àtìṣe wa eléyìí ń lọ̀gá àmánà torí àwọn onímọ̀ náà sọ pé gbọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa tó sọ pé inna àrọ́bùnà àmánà ta'ala sàmáwáàtì wal ard ọlọ́run ọba ní àmánà ọlọ́run bá ní a fi lọ òkè a fi lọ sánà a fi lọ a fi lọlẹ̀ a fi lọ òkè ọlọ́run fún àbẹ́yìn náà ẹ̀yà mílíọ̀nù náà sánà ilẹ̀ òkè ọdún ọkọ̀ àmánà wọ́n ní kí ni ìtumọ̀ àmánà níbí àìmọ̀ àwọn onímọ̀ àti wọ́n sọ pé àmánà níbí òun náà ní kí ni òun náà ní àtàkàlẹ́ ìṣàlẹ̀ ìyá gbogbo nǹkan tó dé àlàbọ̀rùn tẹ̀sìn làbọ̀lẹ̀ tó torí nígbà tó kè tó kọ́ tilẹ̀ kọ́ tí sọ́mà náà kọ́ ta ló dá àmàlà ìyọ̀sán ọmọnìyàn wa dá tó obìnrin pé ta dá òun náà ni wa náà bá sùn máa ṣe kínní máa. àdójúkọ fún gbogbo nǹkan bàbá bùkátà àní pé nǹkan kan míì lẹ́yìn ọlọ́run ọba àní bàbára nǹkan míì ju ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ àní nífẹ̀ẹ́ nǹkan míì táyọ̀ ọ̀pẹ̀ ọlọ́run ọba ọ̀lẹ́dí náà mẹ́nu aṣọ ìfọ́nbà lẹ́yìn eléyìí àwọn ojúṣe ẹ̀sìn tó bẹ̀rẹ̀ láti fi tawhid àmánà àmánà òun ni tó fọ́ sọ́lù kàmáàrọ̀ ètùmọ̀ ní sọ́lẹ̀. tọ́mọ ti dúró fún abẹ́ bá nàbí ṣe kírun ni káàkiri bẹ́ẹ̀ láì yọ nǹkan kan kúrò ń bẹ́ẹ̀ àmánà ni. anábọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì pa wá láṣẹ lábẹ́ àṣẹ ọlọ́run ọba pé ká yọ zàká yíyọ zàká wa tọ́dún kan bá ti ń pé lórí dúkìá wa pípé àmánà ni. Sise hajj níbàámu súnà àrẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam wípé àmọ́nà ni hudu anyị manasikakum àwọn Awọn ẹ̀sìn tẹ́sí làbọ̀ wá lọ́rùn ní máa bụtutu ṣe ti tó ṣe yẹ òní àmọ́nà. bákan náà nínú àmọ́nà èyí tó ṣe nínú tí àmọ́nà tó ìṣolórí fáwọn èèyàn àmánà kó sábẹ́ ṣíṣe olórí àmánà wà lábẹ́ ṣíṣe olórí fáwọn èèyàn. gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ṣe máa ń sọ wọ́n ní méjì ni wàláyà wìláyà àlùwìláyà tó lè àmà ìjẹ́ olórí gbogbo òlu ọ̀bẹ. eléyìí ẹni tó lọ́n bá kó àlámẹ̀rí ìlú ní lọ́wọ́ kó ṣẹ̀tọ́ pẹ̀lú àwọn èèyàn kó ṣe déédéé pẹ̀lú wọn lábẹ́ àmàna. ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-wilayatul khassa ìdá olórí jẹ́ láwọn àyè kan fáàrí mi. méjèèjì yìí mùsùlùmíyà ni ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala òbí wálé rẹ̀ nípa ẹ̀. lànàbà muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati. gbogbo yìí pátá iná ẹ̀ ni ẹ̀dẹ́ alákòóso ọlọ́sìn ní ẹ̀fẹ̀ ṣe. àwọn abẹ́rẹ́ sí máa kà ìmáàmù alákòóso pípé àmánà fún àwọn jàmá fún àwọn aráàlú lọ́rùn ìmáàmù àmánà yìí. bẹ́ẹ̀ náà nígbà Muhammad ọkùnrin náà baálé ilé olú ni ìjẹ́ baálé ilé tọ́lọ̀ ọdún sì délé rẹ̀ ọwọ́ àná bẹ́ẹ̀ náà òun náà lóbìnrin ó ń bẹ lọ́rùn tiẹ̀ náà lórí àwọn lórí ilé ọkọ rẹ̀ so eléyìí àmánà tó ní bá ṣe pẹ̀lú ìjẹun lórí láwùjọ tó ní kálukú wá ti jó lórí àmánà yìí lẹ́sìn ní àbá jẹ́ pírísípà nílé ìwé kan tó ìpè tó wọ̀ lọ̀gá ìwọ wà ní débi tó yẹ kó o ní débi iṣẹ́ lásìkò tó yẹ kó o débi iṣẹ́ tó pọ̀ lọ̀gá ó ń jàǹbá àmánà yìí ó wàá máa mú àwọn ọmọ iṣẹ́ ó máa máa wọn nípa láti wá lásìkò tó tán wá àìní tó bẹ ẹni tó gbéṣẹ́ kalẹ̀ wọn náà sọ fún pé àpẹẹsípà ò ní dé láago mẹ́jọ pé aago mẹ́sàn àbọ̀ ni wọ́n ẹ̀sán náà bọ̀ gbogbo àyè tó ń kálukú tọ́lọ̀ ń bá fi wá ha ká ṣe bó ti tó àti bó ṣe yẹ ń dè lábẹ́ àmọ́ náà kó sí tó jẹ́ pé láàrin yìí ẹ jẹ́ ká fẹ́ra wa lọ́kàn balẹ̀ ká gba tító pẹ̀lú súnmọ́ àrẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam àwọn olórí wa àwọn ọlọ́run obìnrin tó lórí bá ṣe nǹkan kan lásán pé ká máa jáde sún lórí ká máa takò wọn ní gbangba ká máa fi wọn ká máa sọ̀rọ̀ tí ò yẹ ká máa sọ fún wọn níta gbangba kò sínú súnà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò sínú ìlànà Islam nítorí bá anábì sallallahu alayhi wa sallam sàlẹ̀ fún wa anábì sọ pé fa innama alaykum ma humiltum èyí tó náà bá ń rẹ̀ yín iná ẹ̀ nìkan mójútó wa alayhim ma humilu nítorí ọba làbọ àwọn lọ́rùn àwọn ni wọ́n rò jẹ́ wọn jọ kí ló bá tó yẹ kí wọn náà fún abẹ́ ro díẹ̀ lára ẹjọ́ gọ́vnà tó pé o lè ro díẹ̀ lára ẹjọ́ gọ́vnà tó bá pé kí nǹkan tí jẹ́ o mọ bó fi ṣẹlẹ̀ ṣe máa tó jẹ́ kí gọ́vnà ṣe bẹ́ẹ̀ nǹkan báyìí báyìí báyìí wọ́n wá reasons tí ò jẹ́ mẹ́ láti tàbùkù àbí láti sọ pé nǹkan tó sàṣe nǹkan tó correct nǹkan tí yàrá bá fi nǹkan tó correct àná sọ pé ah pẹ́pẹ́ ò dáa ẹnìkan ò dáa ṣùgbọ́n lójú ọ̀nà yóò jẹ́ pé o fẹ́ tàbùkù ẹ̀ o fẹ́ mú wálẹ̀ alábìsọ̀lá àsálàm sọ pé èyí tó náà bá rìn yín ẹ mójútó ẹ tè é tó náà bá gbé sí wọn lágbada èyí tó dà sí wọn lágbada ẹ sílẹ̀ fáwọn kí lọ́lọ́run ra wa kí ni wàhálà ẹlòmíín tí ó máa da ẹlẹ́ ayé ara ẹ̀ láàmú òun náà ni pé àwọn mùsùlùmí bó la àánú ṣe lélẹ̀ bó la ṣe lélẹ̀ bó la ṣe lélẹ̀ tí kò fi wá dé nígbà tí tó bá wá dé àwọn kan tó wá fẹ́ dín nínú sáré kí ni ma rabbuk yàní tawhid tawhid ẹ̀ o ti fẹ́ yìí mbẹ́ ó sì fẹ́ ká ní islamic state. wa madha taqulu fi hadha alladhi bu'itha fikum nígbà tó bá fi yín ẹ̀tọ́ bẹ̀rẹ̀ pé ànábì tó lọ́wọ́ ń gbé ràn tó dé dìde tó rán sí yín báwo ló ṣe tẹ̀lé sí wọ́n tún béèrè súnà súnà ẹ̀dẹ̀ ni ẹ má jẹ́ ká máa sọ àwọn issues tó máa wà fundamental náà ju ọ̀rọ̀ pé ẹnìkan dáhùn náà sí. súnà yẹn òun dẹ̀ ní méjì òfin tó kàn ọ́. ìdán àwọn nǹkan tó ní bá ṣe pẹ̀lú pé ẹnìkan nínú àwọn olórí ó ṣe nǹkan báyìí táwọn a máa fi sọ di nǹkan tá a máa fi yẹ̀yẹ́ wọn tá fi kọ̀yìn aráàlú sí wọn ẹ̀rẹ́ náà sí. torí pé nǹkan tọ́lọ́ ọba bí ntọ́lọ́ fún wọn lákàtà ọlọ́bùn ò lè dúró lé lábẹ́ àmánà tá à ń sọ yìí òun náà ni ìdájọ́ náà wà alqada ìdájọ́ ẹ̀rọ ọlọ́ba subhanahu wa ta'ala subhanahu al-Qur'an al-Karim ọlọ́ba ni wala yajrimannakum shana'anu qawmin alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ọlọ́ba subhanahu wa ta'ala ni ẹ má jẹ́ kí ìkórira

tí ó bá dé pé àwọn èèyàn tó kórìíra tọrọ bá da yín papọ̀ tó wá jẹ́ pé ìkórìíra tó ní àìnífẹ̀ẹ́ wọn yẹn tọ́lọ́ bá ní kó má jẹ yín lórí pínpín ni àlà àlà sàdínù pé kó mọ̀ wá jẹ́ ọ lè ṣe déédéé tábà wá fẹ́ mọ̀ fayọ lọ́wọ́ bọ èèyàn àwa wò pẹ̀tọ̀ àlè rí àwa wò níbi àdáàlà mọ́sálá èèyàn máa ń níyàwó méjì ẹ̀yọ́ nífẹ̀ẹ́ kan jù kan lọ. tí a bá ń nífẹ̀ẹ́ kan jù lọ fúdi kan àbí kejì a ní àkíyèsí ẹnìyẹn pé ẹnìyẹn ṣàìdá nítorí pé nínífẹ̀ẹ́ nìkan jẹlòmíì lọ amúrùn tọ̀bì ìyọ̀ àdámọ̀ ọmọ láàrin àwọn ọmọ ok aládùn ayà fún ṣé kò Yusuf ìbọn sọlá Yusuf àfọ nítàbọ̀ àmọ̀ pé ọkọ̀ yẹn ó jẹ́ olùpayọ̀ ọlọ́run ọba òun náà ni pé ìwà si sí níbi àwọn nǹkan tó jẹ́ nǹkan tó hàn ìwà ní ti sí dìkan. wọ́n sọ pé ìdílù wà àkọ́bù ní tó tọ́ ọba ṣùgbọ́n nǹkan tó lè tọ́ka wa pé ẹnì ìpayọ̀ ọlọ́run ọba náà ti aráṣẹ tó bá ti rọrùn fún láti ṣe déédéé sọ́tẹ̀ èèyàn tó bá rọrùn láti ṣe déédéé sẹ́ni téèyàn ṣe àpé nǹkan tó lágbára ni so eléyìí ìdájọ́ ẹ̀bẹ̀ ni mo ti lọ lábẹ́ ẹ̀dẹ́ ìdìbò anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ni alqudatu salasa àwọn tí máa ń dájọ́ nílé ayé anábì ni mẹ́ta ni wọ́n mẹ́ta ni gbogbo wọn pín sí isnayani fi nnar wa wahidun fi janna anábì ni méjì nù wọn ọmọ náà ni wọ́n jẹ́ ẹyọ kan ní wà janna nínú àwọn èèyàn tá ń dájọ́ ẹni tó wà lìjẹ́nà òun náà ni ẹni tó jẹ́ pé kíni ẹni tó jẹ́ pé ó mọ òdodo fàkọ́dọ̀ bihi fa huwa fil janna ó mọ òdodo ó sì dá irú ẹni bẹ́ẹ̀ ni wà náà jẹ́nà àwọn tó wọ́n wọná nínú àwọn adájọ́ òun náà ni ẹni tó jẹ́ pé lam ya'rifil haqq irú ẹni báyìí kò mọ òdodo àrẹ́bí ni dé ìdájọ́ rẹ̀ lórí àìmọ̀kan irú ẹni bí ọ̀nà náà tàbí rọ́jùlọ náà tàbí ẹgbẹ́ tiẹ̀ mọ òdodo fàṣítàrọ̀ fi lọ́kùn ó wá màmá ṣèdè lẹ́yìn irọ́ irú ẹni bẹ́ẹ̀ ọmọ náà lòun náà jẹ. tábà sọ pé ìdájọ́ kò ó ṣe pé àwọn tó ń dájọ́ ní airport tàbí ní ìṣẹ̀lẹ̀ airport nìkan ló ń sọ. ibùn láàrin ìyàwó méjì láàrin ọmọ méjì téèyàn náà bá téèyàn náà bá jẹ́ pé ìfẹ́nu lèèyàn bá fi dá ẹlẹ́ṣẹ̀ náà lèèyàn. ó ń bẹ mo lákìí sí lọ́pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá tẹ́nìkan bá jẹ́ àgbà nínú ilé ẹni tó bá máa ń fi ọ̀rọ̀ tú àwọn àgbàlagbà nínú ilé létí bí nǹkan ṣe ń lọ ó gan mọ́ṣáláṣí náà pé àwọn kan tó yẹ kó wọ́n jẹ́ àgbàlagbà ní mọ́ṣáláṣí nǹkan báyìí ó ń lè jẹ́ pé nìyẹn pé òun mọ kíní yẹn ṣe ìjọ́sọ̀rọ̀ bá wá do àti straight through fún ní straight face ó máa ń kíp kí ẹ ti kó wọn àwọn àgbàlagbà sí lọ́pọ̀lọpọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹ ti àwọn èèyàn máa ń ní sympathy fún ẹni tí ó máa ń sọ̀rọ̀ lọ́rùn ẹ tó bá dénú àjò olórí dáadáa ẹ tó bá máa ń sọ bí nǹkan ṣe ń lọ fún baálé tọ́rọ̀ bá dùn àtẹlómíì pọ̀ ẹlòmíì yẹn ni wọ́n jẹ̀bi fún tí ò bá tí bá tẹ̀ wá jẹ̀bi fún wọn sì ní dáàrin yẹn lọ́nà tí ó fi dàtẹ́ aláre tí ó fi dàtẹ́ lọ́rùn ṣe ìdájọ́ náà láàrin àwọn èèyàn méjì nínú àwọn nǹkan tí àmánà tó kó sí nínú. bákan náà àmánà wọ inú nǹkan tó ń bẹ láàrin ọkọ àtìyàwó láàrin ọkọ àtìyàwó àmánà wọ bẹ. ẹgbẹ́ náà bá Muhammad sallallahu alayhi wa sallam anabi sọ pé ittaqullaha fin nisa ẹ̀yin ẹ̀pá yọ ọlọ́run ọba lórí alámọ̀rí àwọn ìyàwó yín. dókítà tẹ́fẹ́ fẹ́ wọn ẹ títọ́jú wọn bó ṣe tó àti bó ṣe yẹ àmánà bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ àmánà tó tún lágbára tó wà ń bẹ̀ ọkọ Atiyawo, òun náà ni to tó ní bá ṣe pẹ̀lú ìpapọ̀ ọlọ́kọláya èèwọ̀ ni èèyàn kí ń wàtà láti sọ̀rọ̀ ẹ̀ jẹ́ pé ń bẹ pẹ́pẹ́ olófòfó tí ò dáa ni nígbà tí wọ́n bá fẹ́yàwó ó fẹ́yàwó lánàá wọ́n á dé ah, Allah aláàjì díkìrù dáa ó dáa kéèyàn máa fọ́ lọ́mọ bí bá ọlọ́run ṣe o. irú eléyìí kí ló kàn wá pẹ̀lú yẹn. sẹ́mu pé díkìrù dáa tó sọ yẹn ìbẹ̀rẹ̀ kí ni ìbẹ̀rẹ̀ pé ó fẹ́ jàǹbá àná nínú. anábọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam arábìnrin nínú ẹ̀ tó burú jù ìnáṣàwọ̀ náà sí ìndàlọ́ọ̀ manzilatan yawm al-qiyamah nínú tó burú jù nípò níwájú ọlọ́run ọba òun náà ni ar-rajul yufdi ila imra'ati òun náà lọkùnrin tó ṣe nǹkan pẹ̀lú ìyàwó ẹ̀ anabi sallallahu alaihi wasallam ní arákùnrin wa bọ́ síta ọmọ yẹn ń ṣòro sí rọha wọ́n bẹ̀rẹ̀ sí máa tó àṣírí ẹ̀. lọ́jọ́ pé kódà tí ọkọ àtìyàwó tí ìkọ̀sílẹ̀ bá wà láàrin ọkọ àtìyàwó lábẹ́ àmánà òun náà ní pé òun gbọ́dọ̀ máa táṣírí ìyàwó yẹn ní pàtàkì lọ àwọn nǹkan tó bá jẹ mọ́ àwọn nǹkan tó jẹ mọ́ nǹkan tó pamọ́. ẹwà ẹ̀kọ́ tàn nàbí sọlá sọlá kọ́ wa nígbà tó ń dá wa lẹ́kọ̀ọ́ nípa àyàwó wa anábì ni wàlá tukọ̀ bèèjì wàlá tukọ̀ bèèjì. níbi òun ní sọ fún yàn pé ẹ mi ní kọ́lẹ̀ <laughs> bó ní ṣe ní kọ́lẹ̀ wàlá ẹni tó bá rà yóò tún ta èmi mo mọ tí mo rí kó wá sọ nǹkan tó jẹ́ nǹkan àdámọ́ tí ò dá nípa obìnrin yẹn ní ìpínlẹ̀tọ̀ tí ìbá ṣe pé bóyá bùkátà tó pọn dandan ó bá bèèrè sí nítorí pé nǹkan tẹ̀jọ ṣe ní kọ̀kọ̀ kò lọ́wọ́ síta ànábì sọ fáwọn sàhábà pé sáré nínú yẹn tó jẹ́ pé tó bá ṣe nǹkan pẹ̀lú ìyàwó ẹ̀rí wa síta wa máa sọ sáré nínú obìnrin náà tó jẹ́ pé tó bá ṣe nǹkan pẹ̀lú ọkọ ẹ̀rí wa síta wa máa sọ gbogbo àwọn sàbí wa dákẹ́ ìkànnì àwọn sàhábì yàtọ̀ wá dìde ó arábìnrin ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ tó kẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ ó dàbí ìgbà tó jẹ́ pé àwọn ṣèyítọ́ọ̀nù méjì wọ́n pàdé ara wọn súnmọ́ra wọn àwọn èèyàn wà wọ́n wọn. tó pọ̀ sí nǹkan tó bá pè ní nǹkan kọ̀kọ̀ ìkọ̀kọ̀ náà ló mọ̀ a gbọ́dọ̀ tú àṣírí àtúbáyé pé gẹ́gẹ́ sọ tí mọ́síláhà tó wà rọ́ọ̀jì hà tó bá bẹ̀rẹ̀ pé gbogbo nǹkan tó jẹ́ pé kí nǹkan má bàa bàjẹ́ ni wọ́n sọ pé èèwọ̀ ni ká má ṣe tí bùkátà bá béèrè fún àlèpadà ṣe. masalan nínú sahih imam bukhari ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ pé ìkan nínú àwọn sàhábà tí n bá mi ṣe mistake àwọn mọ̀ṣáyé kan rán mi rí fáà ó fẹ́yàwó kọ́lẹ̀ ẹlòmíì nínú àwọn sàhábà wa fẹ́ sábẹ̀ rahman bọ́nù zubair نعم ظل ظل زبين ìkan náà sọ̀hábà wa fẹ́ ẹni yẹn padà ìgbà tó wọn fẹ́ torí tọ́láàkù fún tọ́lá kíkọ̀ tọkọ lẹ̀ kíkọ̀ tó pé kò ni ilé ọkọ mi ìgbà tó débẹ̀ wọ́n wá sọ́dọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá ṣùgbọ́n gbogbo nǹkan tí ń bẹ ní abẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin kò dúró dúpẹ́ fòfà o kò ju bí etí aṣọ báyìí ní kóbìnrin sọ pé ẹni tẹ́mi ò fẹ́ ni lẹ́yìn ìgbà tó ṣe ákìdù nìkan wá ní gbogbo tó fi ń ṣe ọmọkùnrin kò ju kóńkó ló báyìí lọ. wọ́n yà arákùnrin yẹn náà sí wa mẹ́ ó wá ní ya Rasulullah inni la anfuduha nafdol adim ó ní wàhálà sọlá àfọlá bí wọ́n ṣe máa ń do awọ tí bá fẹ́ pa ló ṣe mo lè dó bẹ́ẹ̀ wọ́n nígbà tí arákùnrin yẹn ti mọ̀ pé tó fẹ́ ṣe nìyẹn arákùnrin yẹn wá kó ọmọ méjì tó ti bí láwọn ọkùnrin ó wá fún ọ̀dà níbi èmi lèmi ò lè ṣe ṣé pé nǹkan tí wọ́n sọ yẹn àwọn nǹkan tó lágbára ṣé obìnrin yẹn ó ṣe ṣe kó ti rí kó tó máa sọ ọkùnrin náà wá pé dàgbé ẹ̀ nǹkan èmi gan èmi ni mo bá àwọn ọmọ ẹ̀ kọ́kọ́ wò ànábì náà wá pé ìwọ ló bá àwọn ọmọ báyìí tó tún sí nígbà ní tọrọ bá bùkátà àlàyé ìyẹn máa ń ṣe lóta bá kàn sọ abala kan ìjọ tí bùkátà bá bèrè fabala kẹjọ wọn ni wọn kẹ sọ oríṣiríṣi ló wà láwùjọ kìyànà pọ̀ láwùjọ yìí gan ọmọbìnrin kan ti ní níbẹ̀rẹ̀ kárí ẹni tó fẹ́ ẹni tẹ́ pé níwọ̀n àta ẹni yẹn náà lẹ́kọ̀ọ́ níwọ̀n bá nípa ẹsẹ̀ mi ẹni yẹn sì ní ó ní problem pẹ̀lú potency kò sọ fún ọmọbìnrin yìí ìgbà tó délé ló kọ́ mọ̀ ṣàkóso ọmọbìnrin yẹn bùkátà kó béèrè oríṣiríṣi nǹkan ó bùkátà kó béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n lè bá wọn dá sí wọ́n lè sọ sí ṣáà ó kàn wá yarí pé òun fi bẹ̀rẹ̀ lẹ̀ òun lè fi bẹ̀rẹ̀ lẹ̀ ṣẹ́rígbà tó kẹ́mi bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ pé àṣekínì ìtura pẹ̀lẹ́ ni yí àbùdé fún ọ̀pọ̀ tó sọ ṣerú àwọn eléyìí tó bá pé bùkátà bá béèrè fún ìyẹn lè sọ irú ẹ̀ ṣùgbọ́n sẹ́yìn pé bí bùkátà náà bá ṣe máa àní tẹ̀kọ̀já bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀ òun náà lábẹ́ àmánà òun náà nìkan máa sọ àṣírí ara wa táwọn máa sọra wa láṣírí. ní pàtàkì lọ àfikún bá ní ṣe pẹ̀lú pé à ń gbàmọ̀ràn ní ọwọ́ ara wa inna al-mustashara mu'taman ẹ̀bá nàbà Muhammad sọ. arábìnrin tó ń bá tọrọ lọ irú ẹni bẹ́ẹ̀ wọ́n ti pàṣírí sí lọ́wọ́ o wọ́n ti gbé àmánà lé lọ́wọ́ o. èèyàn kì í máa ń tàṣírí mùsùlùmí eléyìí wọn wà lára nǹkan tí ó ba àwọn obìnrin jẹ́ lóbìnrin méjì bá jọ pàṣẹ ń sọra wọn lọ́wọ́ ẹ̀jẹ̀ kan jà gbogbo ẹlẹgbọn ta eléyìí nínú nǹkan tó jẹ́ ìwọ nínú jíjà àǹbá àmọ́nà nínú ọ̀nà tí àmọ́nà ń wọ̀ òun náà ní ká fi àsórí tó bá ń bẹ ọwá kàṣẹ pamọ́ <clears throat> eléyìí ṣe pàtàkì lábẹ́ fífà àṣírí pamọ́ òun náà ní pé àwọn onímọ̀ máa ń sọ wọ́n ní ìdá àdásàkà wàhùwà yẹlẹtẹfit fàhùwà àmàna téèyàn bá sọ̀rọ̀ fún ẹ tó wọ́n ń wù káàkiri a pé àmàna ni nǹkan yẹn kò fẹ́ kí lómi ìdán ni. so àwọn nǹkan tó bá sọ fún wa pé ẹjẹ bá mi fi pamọ́ ẹjẹ má jẹ lómi òótọ́ àmàna náà ni. lọ́wọ́ jẹ́ pé nínú ẹni tó jẹ́ pé ó lè jàǹbá àmàna jù lọ́pọ̀lọpọ̀ gbà òun náà ni àwọn tí wọ́n bá wọn sọ̀rọ̀ ọlọ́run náà. ṣé ibi tí a bá ti ń fẹ́ sọ pé o fẹ́ mú example wá yẹn tẹ́ ẹ bá detail example yẹn kọjá bó ṣe yẹ ẹni tó ṣẹlẹ̀ sí ẹ̀ṣẹ̀ àmọ̀pọ̀ máa mọ̀ ló jẹ́ pé nínú ẹ̀kọ́ tó yẹ kí ẹni tó náà tó jẹ́ tó lábẹ́lẹ̀ ẹ̀yìn nínú nǹkan tó yẹ ká máa fi sọ́kàn ni pé ká má rò pé àwọn tá a mú example wọn wá wọn ní máa gbọ́n kàtà sùn ṣùgbọ́n tá a bá kọjá lórí ẹ̀ lọ́nà tó jẹ́ pé kò ní wọnú tẹ́ ẹ bá ti wọnú example tẹ́ ẹ fẹ́ mú wájú ní practical example àbí experience tẹ́ ẹ bá ti wọnú ẹ̀ jù tẹ́ ẹ nìyẹn bá dọ̀ nínú ẹ̀mí ẹ̀ táṣírí ẹ̀ lánàá lótọ́ ẹ̀dá kan lọ yóò mọ̀ pé kí ní ìtìjọ́ mi jù ló jẹ́ pé nǹkan ní advice lórí yẹn ni pé tí a bá fi ẹ̀fẹ́ lò ẹ má jìpù jù nínú ẹ̀ ẹgbẹ́ ẹni yóò ti mọ̀ pé èmi ni mo ní ló jẹ́ pé lómi tọ́lọ́ bá kó máa sàánú àwọn tí a máa ń sọ̀rọ̀ ní níjọ́ kan èmi ò mọ̀ pé crisis wà nílé àwọn kọ́pù kan àwa dé dáhùn ìwọ́n sọ pé ẹ̀yin obìnrin mùsùlùmí tọ́pẹ́ bá ti tẹ̀lé ìlànà tí Islam gbé kalẹ̀ láti àkókèjì ẹ̀mọ́ tako fún ọba yẹn. mo ní àwọn ẹlòmíín wa sọ pé ìkòkò ní gba omi ó gbẹ̀yìn ṣé àkóbí yorùbá ti máa ń sọ nìyẹn fíkọ̀ kan wá wá fún mi jọ yẹn mo ní à tí kòkò bá ní gba omi kí ó gbẹ̀yìn ṣé kí wọ́n fẹ́ẹ̀ kan kó ẹ̀yìn kúrò ń bẹ̀ kó lè wọlé àṣé ó mú kàn àtọ́tọ́ wọn àṣà ti fa wàhálà mọ́júmọ́ ni ẹ ti ní ustaz ti take side. ọ̀rọ̀ míì wá ṣẹlẹ̀ ń ẹni á pè pé ẹ wá bá ọmọlẹ́kẹ́ oyin sọ̀rọ̀ ẹ̀sùnàkọ́rọ̀ yín wọlé tó bá jésù dé o. mo jọ fún fún wa five minutes mo jà ń bẹ ẹnìyàn wọn ustaz ẹ̀yin lè dá wàhálà ìwú lẹ́yìn ó fi hàn pé ẹ̀yin lẹ́ ń kanrin mọ́ àbúlápá jẹ́mọ́ tí yẹn bá ṣẹlẹ̀ ẹ̀wá òkú wájẹ́ pé ọ̀rọ̀ wọn gángan ni a fẹ́ sọ pé àbúkẹ́kùwà tó jẹ́ pé ó mọ̀ káwọn fẹ́ pé ó máa ń sọ ọkùnrin dì mo tún wá bá wọn ṣe mo tún wá sọ̀rọ̀ fún wọn ní after five hours ó mọ̀ yẹn ni òun ò bínú mọ́ bó ṣe fẹ́ máa jáde lọ báyìí ó kàn tó gbàgbó létí ni pé kẹ́lẹ́ ṣe àgbẹ̀tẹ̀ bá ti sọ yẹn tí mò ń yẹn bá dọ̀ ẹ ti dítẹ̀lì ẹ̀ tí mò ń yẹn bá padà dọ̀ ah mo sáà sì lọ expose mi lẹ́kọ̀ọ́ so either àwọn kan tó bá jẹ mọ́ nǹkan kọ̀kọ̀ láàrin ara wa a mọ̀ sọ lábẹ́ pípé àmánà ni náà lábẹ́ àmánà ní ìjọba àsìkò òní lábẹ́ àmánà òní ni àlùwàdíyà òní ni wàdíyà àwọn kan tó jẹ́ wàdíyà ká máa sọ àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tí wọ́n fi sí wa lọ́dọ̀ nítorí tó ń jẹ́ wàdí à nínú pé ẹni tó ní ó fi sí ọ̀dọ̀ wa pé ká bó bójútó eléyìí ká sọ bó ti tó àti bó ṣe yẹ lábẹ́ àmọ́ lábẹ́ pípé àmọ́ náà ni lábẹ́ pípé àmọ́ náà òun lélẹ́yìí tó jẹ́ pé àwọn onímọ̀ wọ́n máa ń sọ pé gbogbo ẹni tó bá jẹ́ pé wọ́n bá fi nǹkan sọ tí nǹkan yẹn tó bá parẹ́ lọ́dọ̀ rẹ̀ tí ì ṣe pé negligence tí ì ṣe àìlákàsí ti àìlákàsí ẹni yẹn irú ẹni bẹ́ẹ̀ kò sí gbọ́mọ nù rẹ̀ kò ní san kan ẹ̀ kò ní san padà. sápẹ̀jú ẹni sìn ẹnìkan ó wá fi nǹkan kan bóyá ó wá gbé mọ́tò rẹ̀ ó dé sọ́dọ̀ ẹnìkan. mọ́tò tó dé sọ́dọ̀ rẹ̀ kò ní kó mọ̀ gùn. ẹ sì lè yọ ẹ sì lè yọ táyà ní ẹsẹ̀ mọ́tò kẹfì pamọ́ tó bá wí àbú ẹ̀ mọ́ wọ́n mọ́tò yìí ẹ sì máa gbé lọ jímọ̀ ṣàgbé o ti ṣàrùtù sí mọ́tò ní bàbá mi sọ ẹ̀rọ mọ́tò yẹn tí a bá gbé jáde èèyàn ti jàǹbá àmàna nítorí pé tòótọ́ ìwọ ló ń sọ ṣùgbọ́n ẹni tó ní òfin ọní tàṣọ òfin ọní hapò tàṣọ lórí ẹ̀ tó ní kó lò ó ṣèrú eléyìí nínú àwọn nǹkan tí ó wà láwùjọ tá a gbọdọ̀ ṣe àkíyèsí nínú àdìsá àmọ̀ ọ̀gbọ̀n ṣàyẹ̀bọ̀ àná anabi muhammad sallallahu alayhi wa sallam hadith ibn majah anabi ni man odi awadi'a fala domana ale ẹni tó bá fi nǹkan sọ tí nǹkan yẹn bá padà bàjẹ́ àbí tí nǹkan bá ṣe nǹkan yẹn anabi ni ẹni bẹ́ẹ̀ kò ní san gbèsè so tó bá rí bá àti pé ládọ̀nà alàmọ̀tánà ẹni tó bá fi nǹkan sọ tí ò bá ti kọjá bó ti yẹ tí ò bá ṣe kọjá agbára ẹ̀ ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ kò ní dọ̀mọ́ ṣùgbọ́n tó bá fi nǹkan sọ tí yóò bá mójútó tàbí tí yóò bá kọjá ẹ̀tọ́ èèyàn ẹ̀tọ́ sísọ tí yóò bá kọjá ẹ̀rọ rẹ̀ ẹ̀rọ ẹni yóò sọ nǹkan yẹn padà ọ̀rọ̀ bọ́dà kò wọ́ bẹ́ẹ̀ o inú lọ́dọ̀ mọ́ bàyí hákì wọn ní Anas bin Malik radiyallahu anhu wọn ní Umar radiyallahu anhu dọ̀mẹ́nà wadi'atan Umar sì nǹkan kan sọ ìdàpá fi nǹkan yìí sọ Anas wọn wá jí nǹkan yìí máa Anas lọ láàrin dúkìá rẹ̀ Umar wá sọ pé nǹkan mi wàá sọ padà. ìgbàgbọ́ ni màá ṣàlàyé àdéhùn wọn ni tó túmọ̀ sí pé Anas bin Malik ya alex pẹ̀lú nǹkan yẹn. sọ eléyìí agbọ̀dọ̀ ní àkíyèsí ẹ̀ dáadáa. Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀gbọ́n sọ fún wa pé ìgbà tánábì lọ tánábì ṣe é jẹ́ra anábì fi alẹ́ kalẹ̀ lójú àwọn ẹ̀tọ́ àwọn èèyàn arábì ní kí alẹ́ rọ́bì ọ̀la ó máa dá padà fún wọn. nínú àwọn nǹkan tó kó táwọn kó sínú òun náà ni àlárí àní nǹkan tá a yá lọ́dọ̀ ẹlòmíì nǹkan tá a bá yá lọ́dọ̀ ẹlòmíì yẹn náà káyà ara wa ní nǹkan dáadáa ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan kájọ yára wa ní nǹkan dáadáa ni ṣùgbọ́n nǹkan oní nǹkan tá a bá yá ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa tọ́jú ẹ̀ dáadáa lábẹ́ pé à ń pè àmọ́ náà òun ni ẹlòmíì wà tó jẹ́ pé tó bá yá nǹkan oní nǹkan yóò wá lò kọjá bó ṣe máa ń lò tiẹ̀ ó máa ń ṣẹlẹ̀ sábà tá a máa ń yára wá mọ́tò ẹlòmíà tó pé ó máa ń pt mọ́tò tiẹ̀ lọ́jọ́ ìjọ tí mọ́tò tọ̀wọ̀ rẹ bá tẹ mọ́tò ẹlòmíì àbọ̀kadà ẹlòmíì ah! ẹ jẹ́ kí n gbé ìkíní. ìwé ilé nǹkan tó jẹ́ pé ó yá ó gbọdọ̀ mójútó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò bá mójútó náà tó bá parun lọ́wọ́ èèyàn náà èèyàn lẹ́tọ̀ọ́ àti èèyàn lẹ́tọ̀ọ́ àti san padà lábẹ́ rẹ̀ lábẹ́ àwọn nǹkan yìí ó náà ní àrọ́hàn lábẹ́ nǹkan àmọ́ ni ránù ni pé àfẹ́yàrá lówó àwọn sọ pé nǹkan báyìí tó dógò ìyàwó Aisha radiyallahu anha bọ́lá nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam anabi fi dírí òun rẹ̀ anabi fi dógò lọ́dọ̀ ìyàwó dín nígbà tó gbowó lọ́wọ́ ẹ̀ eléyìí náà kò sí nǹkan tó burú ń bẹ̀ káfíyàrá lówó gẹ́gẹ́ bí brothers tọ́wọ́n sọ pé owó tí mo fẹ́ yà yóò lọ́mú ìlẹ̀ rẹ wá sẹ́rí àìmọ́ ṣe bá nǹkan ní ọ̀sẹ̀ káwọn èèyàn lákàṣe tó bá mú ìwé ilẹ̀ tó bá mú kalẹ̀ àti tó gbé mọ́tò tó gbé wá mímọ lo ẹnìyẹn náà jíjà ń bá àmọ́ náà nísìnyí èèyàn yáwó lọ́wọ́ rẹ ó dàwé ilẹ̀ rẹ lọ fi dúró fún nǹkan ní náà àmọ́ náà ni ìwé ilẹ̀ yẹn lọ́dọ̀ ẹni tó gbé mọ́tò sọ alọ́dọ̀ tí o bá fi ká máa lò àmọ́ náà ni pé ẹ̀dá mọ́tò mi one hundred thousand yín tí mo yá tí n bá ti sán ẹ̀dá mọ́tò mi fún mi tí o bá ti sínú májẹ̀mú yín pé kódà n tó dáa jù ni pé irú májẹ̀mú kó máa lò yẹ kí n máa dà kó má di kó lò kọ́rù járọ̀ náà fà á pé torí pé o fi yá yẹn ló fi ní benefit pé ó máa lò lọ fún gbogbo ọ̀gá tó mójútó nǹkan tí ẹni tá ó jẹ wá ní gbèsè tó fi dógò lọ́dọ̀ wa lábẹ́ àmánà òun náà ni eléyìí náà bákan náà nínú abẹ́ àmánà níbi tó nínú tá àmánà tó kó sínú òun náà ni sísan gbèsè gbèsè náà àmánà tó gbé ẹni tó yà wá lówó a sọ fún pé bàbá yìí á da owó rẹ̀ á da padà kádówó yẹn padà lásìkò tá a yẹn ó túmọ̀ sí pé àní àmánà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anabi ni man akhadha amwala an-nas ẹni tó bá gba owó lọ́wọ́ àwọn èèyàn tó bá lẹ́mìí àtisán adallahu anhu tó bá lẹ́mìí àtisán ọlọ́ọ̀bù làwọn àti ọ̀fisàn kan ṣùgbọ́n tó bá gba owó lọ́wọ́ àwọn èèyàn yuridu itlafaha atlafa Allah tó bá fẹ́ jẹ́ mọ́lẹ̀ ọlọ́ọ̀bà subhanahu wa náà ni ó jẹ́ kẹ́ni ẹni ẹni òwò náà pa. tó tó bá rí Kama máa san gbèsè lábẹ́ níní àmánà mo wà pẹ̀lú ọ̀rẹ́ wa kan níjọ́ kan ẹnìkan wá ń yọ lẹ́nu kó yọ̀ lówó ó lóun twenty thousand ọ̀rẹ́ wa yára fẹ́ ẹ máa wo ẹ máa wo tó fẹ́ ṣẹlẹ̀ o ẹni yàrá transfer ten thousand nígbà tó transfer ten thousand ó wá ní àkáǹtì nàbàtẹ́bà mi sàn sílẹ̀ lé ẹ tó yàwó yẹn fẹ́ mọ́ tó sọ ó ní àdúrú yín ẹ yà mí nú ẹ tún wá gbà báyìí ẹ tẹ lójútùú lásìkò kan ó lóun ti mọ̀ pé tí ó ṣe nìyẹn lòdì fún fún twenty thousand àwọn ọmọ ní àwọn ọmọ ní yáwó nígbà míì pẹ̀lú àníyàn pé àwọn fẹ́ san ẹni yẹn ni wọn ní sọ padà ní pàtàkì jùlọ tí wọn bá wọ pé ẹni yẹn ó lówó kò wá láǹfààní ẹni tó lówó tó láǹfààní kò dá o but ànábìsọ̀lá àtàwọn sọ máa pé ó lẹ́tọ̀ọ́ sówó ẹlòmíì àti kínú ẹ̀dùn sí nígbà tí inú rẹ̀ ti dòtú tí ò fẹ́ fún ẹ yẹn ọlọ́run fẹ́ fún ẹ ní nǹkan yẹn náà ni. sọlá ànábìsọ̀lá àtàwọn sọ fún wa pé láyé olùwáàjì ẹni tó bá ní gbèsè tó yẹ kó san tó bá rí owó tó yẹ kó fi san gbèsè tí ò bá san ànábì ni yọ̀ṣẹ́ lọ ẹ̀rọ̀bọ̀hù wá ọkùnrin bàtà ó lè fà á tó fi jẹ́ pé ọmọlúwàbí ẹ̀ a lè kọ́wọ́ bọ̀ náà sọ pé ẹ máa wo ṣáàzù wọn kẹjọ ṣáàzù mi wọn ò ládìí nǹkan ṣe wà yẹn o wọn jẹ ní five thousand sani o ah, sì lọ bàmí jẹ lójú àwọn jẹmọ tó sọ̀rọ̀ jẹmọ wàá sanwó rẹ tó pé òye five thousand ó jẹ tẹ́ẹ̀mà fìlà yẹ fìlà yẹ wọ́n gan o wàláì ta five thousand fìlà yẹ kò sí ẹni tó jẹ five thousand tó lọ́ra fìlà five thousand inú rẹ̀ ní dùn. òun wò pé tó bá fún ní five thousand tòun ṣe tó fi five thousand yòókù ó fi ra fìlà míì orílẹ̀ tó sọ gbèsè lásìkò nínú àmánà bákan náà nínú àmánà náà ni alwaf alwaf ni pé wọ́n sọ pé nǹkan báyìí kó jẹ́ pé a fi kalẹ̀ fún àǹfààní àwọn mùsùlùmí pẹ̀lú àníyàn pé a máa rí ẹni tó fi kalẹ̀ tó máa ládàá ń bẹ̀ kí ẹni tí ó wá jẹ́ pé ó jẹ́ wákìlì ẹni tán wá ní kó máa ṣàmójútó kinní yẹn àbí nazir ẹni tí ń rí pé kinní yẹn tó rí pé kí nǹkan kó má ṣe kó máa wá da ọgbọ́n ń bẹ̀ èrò eléyìí náà nínú ìjàmbá àmọ́nà ni wáfù pé kinní ìtọ́lọ́ọ̀ ni àmọ́nà wà lábẹ́ tọ́ba tó rí mushaf pé. musahafu yiwo inu masalasi ni ko wawo n'elu pipe amana ona ni ko anu masalasi dide loli wa lati lo ma ka dide aba amana tẹba wele ẹgbẹ o wa lawujọ wa daadaa tẹbi tẹba yẹ pe musahafu tẹnba ti si inu masalasi tẹni kan mo lọ ọdẹ tó ń lọ ọka fún yẹn aba amana ẹni tẹ wọn fún ni wa pọ two million. tó wá ní one point five lọ tó ní ẹnu òfìfo kì í dán tó ní ẹni òfìfo kì í dán kò sí bí yànmùyànmù ṣé òun jàǹbá àmánà ni àbójàǹbá àmánà àmánà gbogbo àwọn kan tó rí báyìí nínú àwọn kan tó sí abẹ́ anabi muhammed wa ala ànábìyìnà Muhammad وعلى آله وصحبه أجمعين أقول ما تصنعون استغفر الله لي ولكم asalaamualeykum wa rahmatulahi wa barakatu.